awúgbà yòókù bọ sọyà àtúmúyà rẹ tí ọlọ́rọ̀ ọgbọ́n àfiṣẹrù wálé wàrà mọjì àwọn onílé ọlà àwọn àjòjì tó ń ṣe ṣègeṣège tọ́láwọn oníbomi tó sí mu wọn láwọn oníbomi sọyà wẹsẹ̀ ìgbà lójúkọ lórí ńkọ gbogbo wọn náà sáré bomi kó sí mu wọn sì bomi sọyà wẹsẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta ò ní ayé ọkàn ṣẹ ọkàn tẹ ọkàn tó ní gbogbo ayé. àbá lásán ni bá ń dá ojúra ò ṣe gbé fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò bọ́ sí gbogbo dòdò láyé ń bí okùn díẹ̀ kí bá ó ayé ayé náà ilé domi Sunday Igboho arógun ti bí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní tilé tó pọ̀. through. láti bẹ̀rẹ̀ ìsọjí tiwa ní orí Koiki Media èní ní ọjọ́ kẹfà bí ìjẹ́mbà náà ti ń January rádà ó ti ń lọ díẹ̀díẹ̀ mo mà tún kí gbogbo wa pé a tún káàbọ̀ sórí ètò wa ṣàlàfíà ni mo bá gbogbo wa ṣàlàfíà ni mo bá gbogbo lé mo rí sísítà mi náà dáhùn pé lady k wà on àdúrà wa gbà àníṣe lásán gbogbo ilé tá à ń ṣe náà torí ìfẹ́ ta ní sí ìran wa ni ìfẹ́ ta ní ni pé ara ń ta wá pé bí nǹkan ṣe ń lọ nínú nàìjíríà bẹ́ẹ̀ kọ́ ló ṣe jẹ́ kó rí bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà tí wọ́n pinra wọn ní I am a Nigerian ẹlòmíì ò tẹ̀ mọ́ mi ní nàìjíríà ó kọ̀ ṣáà pé wọ́n máa ń ní I'm a Nigerian I'm a Nigerian ìnítorí wọ́n ti bíyàn sínú kọ́ńtírì kan ẹ jẹ́ ká gbọ́ fídíò ìmúpapàdé again nígbà tí olóyè lára àwọn fídíò kan tí wọ́n ti ṣe tó tójọ́ mẹ́ta nígbà tí a bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi sí bàbá wa ẹ̀gbọ́n wa olólùfẹ́ wa akọni wa jésù tiwa ànábì tiwa torí ọ̀rẹ́ ànábì àdẹ̀rí jésù bọ̀ a olóyè gbowó olóyè Ìgbòho wá gẹ́gẹ́ bí ẹni tó dúró fún gbogbo ọmọ Yorùbá àtẹni tó fẹ́ àtẹni tó fẹ́ kódà àwọn kan pè ní tọ́g àwọn kan pè lóríṣiríṣi orúkọ kò wá torí ìyẹn kò torí ìyẹn rárá ó sì dúró pé ìfẹ́ tóun ní síran Yorùbá mm, ìfẹ́ yẹn gangan ló ṣe kókó kódà bọ́mọ Yorùbá ò tẹ̀ nífẹ̀ẹ́ torí àwọn kan nífẹ̀ẹ́ àwọn kan mọ̀ pé tó gbé dání n tó máa liberate ọmọ yorùbá ni ọmọ yorùbá ọ̀dẹ̀ fẹ́ kí wọ́n liberate ọmọ yorùbá ọmọ yorùbá tó dẹ̀ fẹ́ liberate gan ó ń béèrè oríṣiríṣi ìbéèrè àbọ̀rọ̀ mò yẹn nísìn ẹ slow and steady ní yìí so ẹ jẹ́ ká gbọ́ ẹ ọ́díò yẹn so ó ti jáde fídíò ni so it's not a new one mo nú gúrúùpù ìyá wa Janet Fashakin ni èèyàn kan ti post ẹ̀ so ẹ jẹ́ ká jọ gbọ́ kó tó di pé àwọn awọnú ètò yẹn lọ díẹ̀díẹ̀. orí ẹ burú ó rò pé gbogbo nǹkan tí mo bá yẹn fa ẹrú mo bá yẹn ṣeré ọmọ yẹn tẹ tẹrẹ sí mi tẹ ń pè àtàwọn ọgá rẹ tẹ ń rántí mi pẹ fún mi lówó kí n stop ẹkẹ fi lè dìbò twenty three ẹyin olórí burúkú ẹyin ọmọ rẹ ẹyin ẹyin yẹn yóò bá dára dáwọn. nígbà tá à ń sọ fáwọn èèyàn wa pé ọ̀rọ̀ ìbò ló kàn ọ̀rọ̀ tó kàn ni pé ká wá bá ṣe máa decide bóyá àṣìfẹ́ wà nínú Nàìjíríà àwọn ọmọ Yorùbá nínú a máa dìbò ní o eh, thank you so much okay you love this shirt the color is everything ẹ eh, ká máa dúpẹ́ fún ẹ̀yin diaspora náà ni ẹ̀yin lẹ́ni èmi ni baba yorùbá nation eh, brother mi kan náà ló ní Koiki Media easy lórúkọ ẹ̀ òun náà wà ní Miami just the same way you are doing uh, it's been sending you know tones and tones, and I'm trying to catch up you know I think maybe February in the month of February màá make ẹ pé gbogbo month of February mo ní wọṣọ Kokanju Yorùbá Nation outfit I think I have enough to put on you know to to highlight and showcase who we are thank you so much uh, my beautiful sister I can't love you less I appreciate the work you're doing behind the scene uh, you know èmi ti sùn díẹ̀ ẹ̀hẹ́n ẹ̀ ń tó ì ti sùn mm-hmm. adẹ̀ ń ṣe àṣewà níṣẹ́ òru báyìí so mo kí gbogbo wa tẹ bá ṣe ń darapọ̀ ẹ bá wa pín ètò yẹn this was when we were making the campaign kó tó di pé wọ́n lọ invade ilé olóyè Dr. Sunday Adéyẹmọ Ìgbòho eh, ẹran tí máa kàn án pèrè ní òjòdú mo kí ìyá mi ẹ káàbọ̀ sórí ètò mo kí gbogbo àwọn Koiki Media fans and family around the world uh, thank you so much once again uh, we, we cannot love olóyè less you know uh, àwọn kan ní tọ́ọ̀gì ni ìbò ti tẹ̀lé àwọn olóṣèlú rí kódà àwọn kan ní eh, àwọn òbí bóun náà mẹ́kọ̀ọ́ látara olóṣèlú káwọn náà mẹ́kọ̀ọ́ kó tó di pé àwọn máa gba Yorùbá nation let's listen to this video and then uh, I will be you know coming into the program I'll probably show you so that you can see it uh, we're working like I said you know when it, very soon we will have our full broadcast everything will lock in uh, where you know we'll probably be using less of mobile phone uh, bẹ́ẹ̀ ni Fẹ́mi Òjòjú You jẹ́ ẹran I'm sure you all remember it so let me I'll, I'll show you the video we're streaming on multiple platforms as usual we're live on the MixLR Uh, I'm still going to set up the. We're live on Instagram on Olayomi Koiki. I'm going to lock into some of the other platform. TikTok What tí wà on. So ẹ jẹ́ ká máa gbólóyè Eh? Eh? ń bọ̀. Ẹ Eh? nìkan lẹ ń pa ọmọ Eh? tẹ kó lọ lóyìnbó tẹ fi ń ra lé sílùú èbó ó tẹ fẹ́ fi tọ́jú àwọn ọmọ Yorùbá. Àwọn ọmọ tí wọ́n mọ Adọ́là ní káàkiri ní club. Ẹ sọ àwọn ọmọ ọlọ́mọ àwọn àǹtí wa ẹ sọ wọn dolóso wọ́n parí wọn níríṣẹ́ wọ́n sọ lóso ẹ sọ gbọ́n àwọn ẹ̀gbọ́n wa yunifásitì ẹ̀sán ọdọ ọlọ́kadà ẹ̀sán ọdọ márúwà ọwọ́ ni rọ kàfẹ́ mi òjùdú Sunday lu àìná àbúlọ̀ fẹ́ bàtì ẹ̀jẹ̀ níbo ló ti mọ̀ níbo ló ti ní àti ẹ̀sìn dàpọ̀ kí ló dé ní àti ẹ̀pọ̀ tó bá rẹ̀ jẹ́ pé ọtún mi tẹ́ ń kọ bọ̀ wọ́n máa nu fẹ́mi àbí kí ló dúdú àbí kí ló pẹ́rẹ́ yìí bọ́sì ta ko oníkọ́mọ̀dé tó àìpé wọ́n parọ́ pé gbólọ́wọ́ ẹ̀ oníkọ́mọ̀dé kú mọ́ lójú tó àìpé fún mi ló àmọ́ gbólọ́wọ́ yín bẹ́ẹ̀ gbogbo ọgbọ́n tẹ́sán fi discourage mi lórí program yìí lẹ́sàn. bàálù tó lè tutù tọrọ yorùbá. ẹni sọ̀rọ̀ lóye ẹgbọ́n kan tó lóye sọ níbẹ̀ gbogbo ọgbọ́n tẹ ṣàfihàn discourage olóye and that's what they are doing àwọn yorùbá politician wọ́n mọ̀ dáadáa wọ́n mọ̀ lóye dáadáa ẹ mọ̀ pàwọ̀ la mọ̀ lóye gbogbo wọn mọ̀ra dáadáa wọ́n mọ̀ lóye ẹ̀ wọ́n mọ̀ dáadáa wọ́n mọ̀ ẹni tó ń pè ní ọmọ adéyẹmọ bọ̀tẹ́ mọ̀ páwa àwa tá a mọ lóyè àwa la ṣẹ̀ wá ń béèrè pé ta ni olóyè bọ̀tẹ́ àwọn olóṣèlú mọ̀ pé ah olóyè ti lọ bá wọn dá sọ̀rọ̀ Yorùbá nation àti wọ wàhálà báyìí o ọ̀nà wo la máa wá gbà ọ̀nà wo la máa ṣe mo fẹ́ kí mind wa kọ̀ máa recollect padà sí the beginning of the journey because many of àwa tí a darapọ̀ mọ́ Yorùbá nation ẹlòmíì darapọ̀ mọ́ torí n ta fẹ́ jẹ́ ẹlòmíì darapọ̀ mọ́ torí ó fi popular ẹlòmíì darapọ̀ mọ́ torí ìtara tó ń ṣẹlẹ̀ ẹwọ Lady K náà ti jáde mọ̀ ń wo Lady K lẹ́ǹkan nísìnyí kí n tó come live you know èmi àti ìyàwó mi lẹ́yìn wo program kan kó tó di pé wàá wá parí ẹ̀ àwọn program kan wà tèmi náà máa ń wò lórí YouTube tó máa ń dẹ́rìn pààyàn so kó tó di pàwà náà wá bẹ̀rẹ̀ ti dọ̀dọ̀ tiwa kọ́lọ̀ kó gbà fún wa mo kí ìyá tó bí mi lọ́mọ ẹ bá wa pín bẹ́ẹ̀ ni ìyá mi Fẹ́mi Òjòdú gbogbo tó fi ṣe ni pé wọ́n fi discourage olóyè Ìgbòho wọ́n dẹ̀ mọ̀ pé tó bá ti discourage olóyè Ìgbòho because akọni èèyàn ni so the moment you know, yes olóyè is a talk and do and that is where you you, you know only sister mi kan wọ́n ní Mr. Koiki you know this man you know in tó ti ṣe àwa ò lè ṣe and that is where you know he was he, he, he was a he, he is different ẹ wo bàbá wa Ìbà Gani Adams ẹ tó bá yẹ kí bàbá yẹn náà ọ gbéra díẹ̀ ọ fìdí ẹ̀ bí olóyè ṣe fìdí ẹ̀ yẹn ẹ̀hẹ́n ẹ mọ̀ kí gbogbo kinní yẹn because akọni náà ní Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o but ẹ mọ̀ lóògùn ọ̀fẹ́ ti di àwọn ti di ààrẹ ọ̀nà kàkànfọ̀ so àwọn fi ìnà ọgbọgbọ́n ọ̀rẹ́ náà ọgbọgbọ́n ni àgbàlagbà máa fi ń sá fún màálù so àwọn wò pé ah, olóyè ó dà pé ìwọ ní àyà díẹ̀ ìwọ gbáyà síta bò ìmọ̀ wà lẹ́yìn kò ń ṣe pé Ìbà Gani Adams náà sá kò yẹ yín nísìn but Ìbà Gani Adams wà lẹ́yìn àwọn wò pé olóyè wo ṣáà máa tẹ̀ lọ kódà wọ́n fẹ́ dàárín àwọn méjèèjì rú at some point wọ́n ní ẹ olóyè ń bú Ìbà Gani Adams ó ń ṣe kìnnìkan kìnnìkan because àwọn olóṣèlú mọ̀ pé ibi tí olóyè bá ti ń sọ̀rọ̀ talk and do ni bíyàmí eh, beauty èmi náà pín ètò yẹn ni ẹ̀yin náà bá wa máa pín a sì máa para sórí fídíò yẹn kò yé nísìn ẹ tèmi náà bá ṣe ń pín mò ń gbé lọ sórí twitter gbé lọ sí this gbé lọ sí that ẹ̀yin náà bá wa pín tó tẹ bá pín yẹn ló máa jẹ́ kó yá because especially our platform that has been shadow banned so àbọ̀rọ̀ mo yé nísìn so what they've done is wọ́n fẹ́ make sure pé gbogbo ohun tí wọ́n lè fi ẹ̀mọ̀ tó bá dé stage kan tó bá sọ̀rọ̀ síyàn títí títí títí wàá kọ́ sọ pé kí ló wà ń bẹ̀ let me just give up ìrú èmi nísìn ó ti gba kámú kò sí nǹkan tó ọ̀ ti sọ. So ṣé bàbá Akíntóyè la fẹ́ sọ ni bàbá àgbàlagbà yẹn at eighty something kọ́ máa ní bàbá yẹn ẹ̀ẹ́n ó ṣe this ó ṣe that ó tún lọ gbéyàwó kan wá wọ́n ṣàdá wọ́n fẹ́ da gbogbo ẹ̀rú ọdẹ mọ̀ kó táwọn bá ti da gbogbo ẹ̀rú at the end of the day kò ní sí Yorùbá nation campaign mọ́ but for the fact that olóyè wa sọ fún wọn pé àà ìwọ Fẹ́mi Òjòdú yìí ìwọ ti gbàgbé pé àwọn ọmọ tó lọ sí ẹ̀gbọ́n nínú fídíò yẹn nísìnyí ó dà pé orí ẹ orí ẹ olóyè ni ó dà pé orí ẹ ó ti ó ti sán because ṣé ìwọ ló yẹ kó jáde ìwọ tó yẹ pé nígbà tó jẹ́ mínísítà gbogbo àwọn ọmọ àwọn ọmọ kéékèèké tó máa wáṣẹ́ wá ṣọ́fíìsì ẹ ló fi ló ti ló ti ló ti ló ti fi kán sí nídìí ẹ̀rọ káwọ̀ láìka máa sọ̀rọ̀ àlùfàǹṣá because kò ń ṣọ̀rọ̀ tó ẹ̀hẹ́n kò ṣe pé a because adult ni wá but ibi táwa ń lọ kọ́ nìyẹn ẹ̀ tó bá fẹ́ gbọ́ adult program ó ní adult program tó máa ń ṣe lórí social media ìmìtọ́ ẹ̀ àwọn kan wà wọ́n máa ń ṣe ọkọ àti ìyàwó àwọn kan máa ń sọ̀rọ̀ ìhàn ìsàlà tókè àwọn ọ̀dẹ̀ ń sọ gbogbo yẹn ní bíbá so now nígbà tó bá dẹ̀ ti wá di pé wọ́n ń sọ̀rọ̀ oríṣiríṣi sí olóyè ẹ̀wọ̀n tó bá dé stage kan olóyè lè pé ah kí kí la wá gbé báyìí ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀ tó lóyè ò bá tẹ̀ wá rò bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn àti ẹni tó wà nílé àti ẹni tó wà láàbúrọ̀d gbogbo wọn pátápátá gbogbo àwọn ìyàwó àtàwọn ọmọ kọ́lọ́mbà wà pẹ̀lú gbogbo wọn pátápátá gbogbo wọn ni mò ń kí àti mọ́mì dání àti ìyá mi ìnú àti ẹni tó wà nàìjíríà gbogbo wọn làwa ń kí torí pé àwọn gangan ni wọ́n bá wa fún olóyè ní fọkànbalẹ̀ ana iná ẹ̀yin ò lè mọ ní ah, kọ́lọ́mbà ń kí eh, sista rọ́pò àǹtí mi dáadáa mo rántí nígbà tí mo wà ní tí mo wà ní sókà àní láti go into àpè ìgbà pè bá ìyá dábì náà gbogbo àpè ẹ ìgbà tó yàtọ̀ sẹ̀ wọ́n tó fẹ́ àwọn kan á tún lọ bá wọ́n á tún lọ bá àwọn ìyàwó wọn pé ẹ ẹ tí kò ìkí sọ ni ṣé ṣó lóye ló ránṣẹ́ <laughs> i'm not joking wọ́n ṣàfi da gbogbo gbogbo ìrìn àjò yìí wọ́n ṣàfi dàrú pé tọ́ba ẹ̀wọ̀n kí tọ́ba dẹ̀ ti dàrú nǹkan tó bá di pé olóyè bá ti bá mi jà tèmi náà bínú sólóyè tólóyè bínú sí bàbá kítóyè táwa náà tó bínú náà you know at the end of the day gbogbo program ti bàjẹ́ nìyẹn ó wá rí i pé àwa wà very calm ó wá bẹ̀rẹ̀ sí ń gbé ìnú oríṣiríṣi wàá gbélé jáde ó lè ní olóyè kìnní kan ni kódà wọn ló pààyàn oríṣiríṣi rọ́ṣà gbé jáde ẹ mọ̀ nígbà tó bá yẹ ti gbé gbogbo àwọn kìnní yẹn jáde eventually tó bá dé stage kan ìrọ́nísòro. Eh, tó bá dé stage kan you know you, you could you could easily get frustrated you know and i'm not joking that is the whole plan the whole plan is just to frustrate you know ọmọ adéyẹmọ ọdẹ ìmọ̀ pé táwọn bá ti frustrate ọmọ adéyẹmọ kí ló tún kù nígbà tó lóye bá ti ọ̀tọ́ bá ti frustrate olóye irú èmi máa sá lọ náà because àánú ọlá Dr. Sunday Olóyè Ìgbòho òun làwa ń jẹ àtàánú Olódùmarè àtọlọ́run àti Jésù Kristi àtànábì Muhammad àti gbogbo àwọn onílẹ̀ wa pátápátá àánú wọn làwa ń jẹ because olóyè ló ní àyà tó fi àyè ẹ̀ síta àwa wá rọ̀gbọ̀ mọ́ àyà yẹn àwa fún ní support àwọn kan fún lówó àwọn kan fún ní prayer àwọn kan fún ní word of wisdom ojoojúmọ́ Mr Koiki ẹ bá wa sọ fún lóye àmọ́ pé ìlẹ̀ súnmọ́ wọn pẹ́kípẹ́kí èmi dẹ̀ kọ́ mo súnmọ́ lóye àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ but èmi náà wà lára àwọn tó súnmọ́ bí bá polóyè nísìn tó o bá ì tí sùn á pè mí padà tó bá jí láàárọ̀ tó bá ṣàdúrà tán á pè mí pé eh, coordinator mo rí mo rí kọ́ọ̀lì yín táwọn náà bá pè àṣeǹṣe bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ da gbogbo ìrìn àjò nígbà yẹn à ń sọ fáwọn èèyàn wa pé ọ̀rọ̀ election kan ló kàn àwọn kan ní ah, election níjọ ẹ eh, ẹ̀dá kankan mọ̀ jagaban ni jagaban ni a ní àwọn èèyàn eh, mi first bank mo máa fẹ́ mò ń fẹ́ dárúkọ wọn kò ń ṣe pé dárúkọ wọn kọ́ because ẹ mọ̀ nígbà tí mo ti pè wọ́n ní first bank first bank tí bá wà lọ dárúkọ wọn kọ́ máa ìpa àwọn ọmọ kan máa dọ́ ma ṣé mọ̀ pé <laughs> mo dúpẹ́ lẹ́yìn ẹ̀yin ẹ̀yin grandma tẹ́ ti já sí mo bá grandma kan sọ̀rọ̀ lánàá òun ní dárúkọ arákùnrin yẹn ẹ mọ̀ kan tó máa ń nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ó ti kúrò láàrin wa o tabaná kúrò láàrin wa ẹ̀wọ̀n àwọn tó ti lọ sọ́dọ̀ dàgbòrú lọ́hùn ó wá ń pe lára àwọn girama wa kan ní London London ni màmá yẹn wà ní December yìí ni o ó ní girama ẹ ní fi nǹkan Christmas ránṣẹ́ sí mi girama yẹn wá nínú àwọn oníkọ̀ọ̀kan táwọn fẹ́ fi ránṣẹ́ sí ẹ ṣóhun àwọn ti gbàgbé ẹ mọ̀ pé àwọn àwọn ti àwọn àwọn bí ó rò pé àwọn girama yẹn wọn ọmọ tó ń lọ ẹ ti mọ̀ ẹ ti mọ̀ sẹ́yìn ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ó fi nìkan fún àwọn olówó ṣe báwọn ti gba kọ́ńtírì ẹni tó ti gba kọ́ńtírì kò tún ní wọn á gbowó lọ́wọ́ àwa táyì ti gba kọ́ńtírì náà ìbọn <laughs> dáwó ìbọn dáwó síbẹ̀ yẹn girama yẹn wá sọ fún mi pé ṣọ́rọ̀ pé àwọn stupid number one àwọn olówó táwọn lè fún anybody especially irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn because ṣe bó pé rẹ̀ ní warrior ni kí ló ń tún ah ẹ̀yin grammar kan ẹ̀yin ẹ̀ ti já sí ẹ̀yin grandma yẹn nígbà tí mo tẹ̀ pàdé grandma wa kan nígbà tí mo lọ sí eh, alẹ́ ìfàájì díẹ̀ ni ọ̀rọ̀ kodoro ọ̀la mo máa bára wa sọ a ṣe ń padà bọ̀ sórí fídíò yẹn mo dẹ̀ ti play anthem eh, mo ti play anthem a ṣe máa play tí bá ti play am èmi ò tí ì o but eh, ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n àṣẹ ẹ̀gbọ́n mi yẹn àṣẹ ò lé ẹ̀ ó tún lè máa pe London láti fi gbowó lọ́wọ́ àwọn tó tẹ̀lé olóyè Ìgbòho torí òun ò tẹ̀lé olóyè Ìgbòho àṣírí olóyè ló ń wá káàkiri ó fi jẹ generalismo ó fi ẹkọ fún òun jẹ generalismo ó ti tẹ̀lé àwọn dagboru lọ ó tún wá ń pe London ṣé àwọn onímọ̀ fáwọn àwọn ìyá yẹn máa bá wàrà sọ̀rọ̀ mo dẹ̀ kọ́ pé mọ́mì at random ni because mọ́mì yẹn ní àwọn ìyá nígbà tí mo tẹ pàdé ìyá wa kan ní orí train tán ní Mr Koiki mo ní bẹ́ẹ̀ ni ah mo ní mo kọ̀ rí báyìí ah, mo ní bẹ́ẹ̀ mo ní ah, ìbájọ́ wa London ni ó possibility wọ́pá máa máa pàdé lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyẹn bá súnmọ́ mi lọ́ba ní kí n tètè ya picture àwọn ní bá ní grandma ẹ ẹ mọ̀ kó tutù wà níta o grandma ẹ mọ̀ ẹ nìyẹn bá ní kí ni lọ́ba gbé jákẹ́ẹ̀tì jáde lọ ní jákẹ́ẹ̀tì táwọn wọ̀ yìí hitting jacket ni mo ní ní London wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ló máa ń wọ́ọ̀mù ara wọn wọn náà orí amazon àwọn ti rà àwọn ìyá ẹ̀ ti já sí i ẹmọ tí ìyá yẹn sọ fún mi lánàá ẹmọ tí grandma sọ fún mi grandma ní ṣèbí warrior ló pe kí ló tún ṣe lórí mídíà ah mo ní grandma ẹ ti já sí i nígbà téèyàn pe rẹ̀ ní warrior <laughs> tó tún wá jókòó sórí mídíà bí àwa because wọ́n mọ̀ pé irú mídíà yẹn àwọn afi òun nìkan ni mo kọ́kọ́ mọ̀ pé àwa gan tá à ń ṣe program tá a máa ń ṣe short short video mo rò pé mo fi telephone number mi síbẹ̀ rí wà láìtàláì gbogbo fídíò ẹ̀ tó ṣe pátá ó máa fi tẹlifóònù nọ́mbà ẹ̀ sí so kò sí ibẹ̀ ṣe fẹ́ wo fídíò ẹ̀ tẹ̀ rí nọ́mbà yẹn all four one nine four one nine times sixteen we thought they were all innocent genuine people sísítà mi kan wà lórí ètò níbí báyìí ó lọ kọ́ àwọn ọmọ kan wá níjọ́ yẹn gbàtẹ́ àwọn diaspora ẹ́ eh? ẹ̀yin diaspora gan sef gbà míì eh? nígbà tá a ti bẹ̀rẹ̀ on a on a on a on a better note ẹ tí wàá ní ẹ káwọn tó bá wọn náà sọ̀rọ̀ directly àwa lè máa bá sọ̀rọ̀ àwa la máa sọ fún yín pé ẹni báyìí ẹni báyìí ẹni báyìí but ẹ fẹ́ boycott àwa náà ẹ ẹ fẹ́ máa pè wọ́n torí ẹ ti rí nọ́mbà wọn àdé lady kane ṣe program nísìn àwa náà máa máa pè ní gbogbo ìgbà any problem because nọ́mbà tiwa ló wà ní public fóònù mi mo lè fi sí ring because tí bá fi sí ring ni wàláì ọlọ́run jẹ́ kó lu ẹ̀ lè máa sùn nulẹ̀ ọlọ́run jẹ́ kí n lè máa sùn because ó máa máa dún every second notification mi everything is on silent mode bó kò wá sí bí fóònù yẹn ṣe fẹ́ ring tí mo ní mọ̀ because inú ẹ̀ máa flash síta tí bá fi sílẹ̀ ni àní lè sùn àá disturb ìyàwó àá ọmọ ẹ jẹ́ ká gbọ́ program tolóyè yẹn tán nígbà téèyàn náà ń ṣe warrior tó tún wá ń ṣe media ẹ wá rò pé àwọn ìyá yẹn stupid ní abroad ẹ rò pé ẹ rò pé wọ́n dán ẹ rò pé dán tán zil àwọn ìyá yẹn ìyá yẹn wá nínú ah, ìyá yẹn tún sọ fún mi pé ṣèbọn náà tẹ̀ tún fẹ́ yàwó kan ó tó ra mercedes ah, mo ní grandma yìí náà mọ tó ń lọ ni ah, wọ́n ní àwọn stupid now ọmọ ọdún tí mo ti wà ní London ni mo ní grandma yìí gan ti já sí ẹ bó ṣe láti rí nìyẹn àwọn tó jẹ̀ níhùn ẹ̀ rí wọn àwọn yẹn wọ́n rékì lọ rẹpẹtẹ àwa gan ta ṣe yorùbá nation gan sef yes ibi tíyan bá ti ń ṣe ló ti ń jẹ àwọn gan jẹjọ àwa gan lọ because gbogbo tara pátápátá àṣẹǹdẹ̀ sílé ṣe dé mo ṣe mo ṣe ní àwọn orí o mo sọ fún yín pé journalist lèmi kò kàn ṣe nísìn ẹ ẹ rí receipt ẹ ẹlòmíà máa bẹ pé ẹ kò yá ah, ní time láti máa kí wọn máa ṣe audit fún dádì ẹ mò ń bọ̀ wá ṣe audit fún dádì ẹ ni máa wá ṣe audit fún dádì ẹ Alex Uche mo kí ẹ jàre mo kí ẹ mo kí gbogbo àwọn Biafra ẹ jà padà ah kíní ti update ó ní backup ẹ mọ̀ pé every two o'clock WhatsApp ó ń backup lọ́wọ́ ẹ̀hẹ́n ẹ̀hẹ́n bóyá kí n parọ́ ẹ jẹ́ kó backup tán tó bá backup náà play video yẹn so ẹ jẹ́ kí n start kí la máa ṣe ká start mixlr eh, no ẹ wá start Twitter space ti máa ń láìka àwọn ọmọ ibo yẹn darapọ̀ mọ́ wa tó àwọn máa ń béèrè níbo ni Ìgbòho wà mo nínú ó sọnù ni ó ti sọnù ó wà ní Germany ó sọnù ẹ lọ pé níbẹ̀ kíní kàn yín pẹ̀lú ìgbòho ẹ fi ọ̀rọ̀ ìgbòho sílẹ̀ ẹ̀yẹn máa bá tiyín lọ káwa máa fi ọ̀rọ̀ tiyín ká máa fi bá wa ra wa sọ̀rọ̀ tó bá yá everybody máa lajú mo kí gbogbo ẹ̀yin tẹ̀ darapọ̀ mọ́ wa ẹ bá wa pín ètò yẹn hmm. <laughs> ọ̀nà ó ti dìyàwó mẹ́ta ah, àwọn ìyá ẹ̀ ti já sí o <laughs> ẹ ti bá mi ẹ ti àwọn kan tuntun ti já sí wọn ní kò ń ṣe ìyàwó méjì mọ́ ni wọn ló ti dìyàwó mẹ́ta ẹ̀gbá mi ẹ̀gbá mi ẹ̀gbá mi fẹ̀gbọ́n mi ó fi rake ó fi rake ó fi defraud everybody because ẹ mọ̀ pé àwọn èèyàn bá ti pè sórí program mi tọ́dẹ̀ gbọ́ pé mo èmi ò ní sọ pé mo fi òǹtẹ̀ sórí èèyàn kan àwọn diaspora máa ma ba lọ ni but àwọn diaspora wà wọ́n wá bá mi mọ́ gbogbo wọn lè bá sọ̀rọ̀ at the end of the day wọ́n ti defraud yín ìjẹ́ ìjẹ́ àti media àti warrior <laughs> àrí kankan mọ́ ó lọ sínú program tó ń ṣe ó wá ń pè yàdá gbooru ṣe mọ̀ nípa tó ń ṣe ní bíbà ìyá tí kò rí rí sójú kò rí ya yẹn rí wọ́n ti rí mo tẹ̀ rí kan ọlọ́run ẹni máa ń pa mí mo wà lórí program ẹ mọ̀ pé mi sọ fún mi snoop snoop doggy doggy lèmi èmi á sì máa lọ́bẹ̀ lọ́gbọ́n nǹkan tó ń sọ lẹ́ǹkọ̀ọ̀kan ìkan wa náà ń lọ nàìjíríà diaspora ni o ẹ̀yin diaspora ten believe nonsense ó wá náà ń lọ clear o ah, mo á ní bọ̀ tèbi mo á sọ sọ́kàn ara mi pé look at this stupid diaspora òun náà ti gba country ó dẹ̀ ṣe lọ́n clear nínú nàìjíríà ẹ̀rí pórí wọn ò pé wọn ní sense <laughs> wọn mo mo wá sọ ó dẹ̀ tún lè máa pe program yẹn ó ń sọ pé ìgbà tí mo lọ sílé mo lọ clear omi ní tinkan gbogbo àwọn haúsá yẹn wọ́n ti yàgbẹ́ káàkiri mo á ní wèrè ṣe bẹ́ẹ̀ náà ti gba country bẹ́ẹ̀ bá gba country níṣẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́ máa dì ẹ̀yìn lẹ́ẹ̀kẹ́ wà ní tinkan kẹ́ kó gbogbo yàn síbẹ̀ <laughs> Alex Uche mo kí ẹ ẹ o ṣe kúfẹ̀ẹ́. Eh, ó díẹ̀ kí ẹ̀ ti fẹ́ lóòdì tán hmm, ó dàbí àwọ̀ òkè ti padà ẹ̀yẹ ká play anthem wa má lọ gbàgbé anthem yẹn wà important ìjọba ti ń sọ̀rọ̀ lọ ká má lọ gbàgbé anthem hmm, play wa. forílẹ̀-èdè kàgbéga kàgbéga kàgbéga kàgbéga ìgbàgbọ́ àti bẹ̀rù ẹ jẹ́ ká ṣiṣẹ́ o ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ìṣọ̀kan ìkẹjẹ́ tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun ẹ̀yin ọmọ dúdú wà Odùduwà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ ògbó adúláwọ̀. máa wò pé kí ló ń pa mí lẹ́rìn àbẹ́ oríṣiríṣi ló wà lórí social media nísìn kàṣà àti make viewers kadẹ̀ àbí kí ni bàbá <laughs> àbẹ́rẹ́ ilé tó ń jù dé báyìí <laughs> ah, ọlọ́run social media ti rògo àṣà jẹun any little thing tó ṣáà fi lè pawó wọlé àbí kí àbẹ́rẹ́ ilé tó àbí kí ló tó ń ṣe ìdókòtà ìyé mi àgbàlagbà ló ń jójó tótó yìí ó ń jó Kiss Daniel èmi náà rẹ̀ like Kiss Daniel ọ̀dà ẹ jẹ́ n play ká tó play tọ́ba tẹ̀ tọ́ba tẹ̀ mú orin yẹn lọ mo like orin Kizz Daniel kan ìyẹn gbogbo Nàìjíríà need owó everybody ló ń wọ́wọ́ Nàìjíríà sọ ẹ jẹ́ ká kọ̀ gbọ́rin yẹn tọ́ba tẹ̀ máa tọ́ máa yọ kúrò lórí program talẹ̀ kò máa tà bùkọ́ máa bí mi pé ṣé mo fẹ́ kó wà ń bẹ̀ but mo ní lè monetize mo dẹ̀ ní monetization ibi tá a dẹ̀ ti ní monetization nkankan là ń rówó nínú ẹ̀ mọ̀yá Kúnlé Bakers tó máa ń fún mi lórí owó nínú monetization lórí backup channel wa mo rí lẹ́nujọ́ mẹ́ta yìí òun àti ìyá mi kan fọtò ológun jà àti ìyá tó bí mi lọ́mọ àwọn nìkan ló máa ń gbọ́n sáwò nínú super chat wa bọ̀ torí Koiki Media ò super chat láti april wọ́n ti yọ so bọ́ bá tẹ̀ náà fẹ́ yọ náà ṣe jẹ́ ká lọ gbọ́ ó ní Kiss Daniel kan tẹ́mi náà like eh, èmi náà like orin ẹ̀ kan eh, ẹ jẹ́ ká jọ gbọ́ two minutes thirteen seconds ẹ jẹ́ ká jẹ́ ká bá ti lọ eh, ẹ jẹ́ ká jọ gbọ́ ó yá ee eh, eh, eh, eh, eh. ìrorò èmi náà máa ń gbádùn orin yẹn tó lówó ẹ ààjì ẹ ọmọ gbogbo yìí ti ṣòjóró ẹni mọ̀mísí mi ló beat mi nínú ijó yẹn ìyàwó mi gan ni mọ̀mísí mi ló beat mi mo mọ bí ìyàwó mi ṣe ń lọ ń sọ̀pọ́tì pé mọ̀mísí mi ló beat mi ẹ. Eh? èmi àti àwọn mìíràn ṣì máa ṣe ọ̀nà dáwọn nínú ilé táwọn àjọ jó táwọn ọmọ yẹn máa record àgbọn nílé post yẹn sórí social media ni ta ló wí níjó yẹn láàrin èmi àti mọ̀mísí mi a sì máa gbọ́ tí ìgbowó ṣà yẹn ẹ̀yẹ ká kọ́kọ́ gbọ́ everybody owó lẹ̀ ń wá nàìjíríà ẹ lè rí owó yẹn torí pé nàìjíríà is dead ẹ n tó yẹ kó mú owó wá nàìjíríà ó ti wà níta gbogbo owó nàìjíríà wọ́n ti kó lọ síta ó yá gbóhùn sókè Chris Daniel. ọmọdé yọkọ n tó ń jẹ́ káwọn èèyàn máa gbọ́ Yorùbá nation náà lélẹ́yìí tó bá ti gbọ́ ilé nísìn ah, ọmọọṣọ lówó báwo ló ṣe máa lówó ó Bentley ó dis wà wá mú orí èèyàn wà wá gé orí yẹn wà wá máa sún nínú ilé tó bá wá bí wọ́n pé kí ló fẹ́ fi ṣe wọn náà fífi ṣe olówó ni wọn wá lọ ṣe skit kékèké kó tó mọ̀ kó tó ṣe wọn náà ti ra lé sixty million gbogbo àwọn tó ń ṣe skit ló ra lé ní Nàìjíríà àwa gan máa bẹ̀rẹ̀ skit because èmi náà gbọ́dọ̀ èmi gan gbọ́dọ̀ ra lé ah, ah gbogbo yín tẹ̀ ń ṣe skit lẹ́wọ̀n ara lé ẹ káàbọ̀ sórí ètò everybody ló máa jẹ breakfast mo kí ọlákúnlé ò tí sùn gbóhùn sókè Chris Daniel. ẹ̀ ń wọ owó nàìjíríà bí ìlú tó ní production no light for sixty three years. kò káyé what I do with my life if you Fatima kò kan ayé ntí Ìgbòho ń fẹ́ ayé ẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ pé ó fẹ́ gbàrán sílẹ̀ ni bẹ́yìn ò bá fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ àwa máa jẹ́ kẹfẹ́ mo ní màá máa sọ̀rọ̀ nàìjíríà inú á bí ẹnu á rán ẹ ẹ tún sọ̀rọ̀ DSS pẹ̀lú pẹ̀lú Lady K ẹ má kì í ṣépè fún yín o Lady K ti kúrò níbi tẹ́ máa fi DSS dẹ́rùbà ẹ tún fẹ́ máa fi DSS dẹ́rùbà Lady K níbi tó wà yẹn take time ẹ̀yin tẹ́ ń sọ yẹn nínú comment section mo ní wọ́ọ̀ lè jí àwa gbé àwa ta ti kúrò nàìjíríà ọlọ́ àwọn máa bá a fi ṣọ́ ẹ̀ṣọ́ àwọn tó sì kù ń lé ta máa fi pín ìlú yẹn nàìjíríà máa pín wọn náà ti gbókò akérèdọ́lù wá láti germany àwọn kan ní ṣèbí nàìjíríà ló kú sí you will never get the truth from nigeria you will never never get the truth from nigeria mọ́ bọ̀. Life, if you no like, I pay Fatima. Kò káyé what I do with my money. If I go broke, I go container. Ẹ gbà tẹ bá ti fún wa lówó, kílẹ̀ tún béèrè pé kí la fowó ṣe. Wọ́n kí wọ́n ṣe account. Àlà ṣe gbowó rédíò. Rédíò ọ̀hún ló ti transistor rédíò ló ti wà lọ́wọ́lọ́wọ́ nísìn tó ti ń tà. Ẹ jẹ́ lọ ra tọ̀dọ̀ tí is not for free. Gbọ́n sókè Chris Daniel. Fire concerned, I manager, so no worry about me, worry about your airline. Underrated, but I'm still cashing out it adi saraki àbí olórí burúkú ẹ̀ àná àwọn politicians yẹn èpè la máa máa fún wọn ó lọ sí Ethiopia ó lọ gbé odindi aircraft wa, wọ́n kún ní Nigerian air wọ́n kówó fún anybody everybody ti jẹun kánúkánú Betty Edu tó ṣẹ̀ jẹ́ minister for evasion poverty àbí poverty evasion rẹ̀ ni <laughs> ó rí kọ́ bá òun transfer owó sínú private account ó ṣeé ṣe kí Tinubu tètè lé òun kóun lọ ìgbowó sá lọ mo tún ka ọmọ. Hey, wọ́n ń jẹ owó nínú nàìjíríà yẹn o ẹ̀gbọ́n mi Frank Dido ẹ̀ ti sùn wọ́n ń jẹ owó nínú nàìjíríà yẹn mò ń ka another <laughs> six million dollars kan irú èmi dẹ̀ lọ ṣé wọn kígbà tí mo lọ lé ní twenty nineteen yẹn ṣé ń gbọ́ mama wọn kó owó tèmi lè fi ra ticket ṣé wọn kọ́ máa ń ṣe allocation owó fáwọn foreign observer tó fi wá tó fi wá cover election nàìjíríà o máa apply fún wọ́n dẹ̀ máa fún ẹ ní owó yẹn six million dollars ni wọ́n ní wọ́n máa allocate fun. ẹni tó bá fẹ́ wá ṣe foreign observer because irú èmi nísìn wọ́n máa classify me as a foreign observer mo ń struggle níbí ìbàyẹ̀ nígbà tí mo fi lọ́ọ́lé ní twenty nineteen ìyàwó mi wà ń bẹ̀ mo ń struggle mo gba gbogbo owó yẹn jọ mo gba tòun náà á gbá <laughs> ẹ kúkú mọ àwọn ìyá wa èyí ti máa yọ ní abẹ ẹ ó ti yẹ yín ẹ̀kọ́ àwọn obìnrin wà kọ́ ni kó sáré mú káàdì ẹ̀ wá ó dẹ̀ mọ pin number <laughs> àyà gbọ̀n jáde six point five million wọ́n ní bàbá yẹn wà on the run nísìn wọ́n ti detain ẹyọ kan ìkejì tó jẹ́ CBN kinní kan ìyẹn ti wọ̀n dè rán ọmọ tó dáa ó ti já dànù owó wa ẹ wá ń wọ owó Nàìjíríà owó gidi wà nù lé nílẹ̀ Yorùbá but àwọn tó mọ̀ nípa ẹ̀ wọ́n dáwọ́ bò báyìí àwọn ẹni káwa máa lọ máa struggle níta káwa máa send owó wá sí Nàìjíríà the country is so corrupt. ìyẹn kan bí mi pé kí ni mo feel Koiki what do you say about what is happening between Israel and Palestine kí lẹ́yìn náà rò ẹ̀yin náà sọ sínú comment section ó ṣe jẹ́ ìtẹ́mi rò lẹ́yìn fẹ́ humanity come first. gbóhùn sókè Chris Daniel. mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé mo rí kọ́mẹ́ǹtì yìí ni èyí tí bá fẹ́ kà síta máa kà síta screen mẹ́fà ló wà níwájú mi báyìí gbogbo bó ṣe ń lọ channel channel èyí tí bá fẹ́ pick máa pick ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa pín ṣáà ti play Yorùbá ọ̀dà pàtí plẹ̀ gbọ́n sókè mú bọ̀. kẹ́mọ̀ eh? oh, oh, oh, eh, ní pàṣọpẹ́ máìjì ṣolówó ẹ ní sùúrù owó yẹn náà ni gbogbo wọn wà ẹ wá ń ṣe wàhálà nàìjíríà ẹ ń làágùn kò ń ṣe pé ẹ ní rówó yẹn wàláì tàlàyé símọ́bìlà ìlàzílà if the system was working ó yẹ ká máa mẹ́kọ̀ owó yẹn ká máa jẹ owó yẹn mo rí alẹ́ sí ṣe mo fi tọ̀wọ̀tọ̀ mo fi kí èmi á máa lo gbogbo nǹkan màá máa fi ṣe program it is true it is meant to be ṣolówó ṣo lè spend for yourself many of you cannot spend anything many of you are not lazy ẹ̀ ń dúró de baba elizade motors ẹ̀ ń dúró de ọkọ́ya ẹ̀ ń dúró de globalcom we are telling you that we are all in problem we are in danger our life is now in danger from Lagos State all the way down to all the 36 states of the Federal Republic of Nigeria. Even Abuja is not safe. Where do you think àwọn tó ń ṣe syringe ṣe mọ̀ pé àwọn tó ń ṣe syringe ní Nigeria. ṣé ń gbọ́ mọ́mọ́ àwọn yẹn náà ti tutù kúrò Nigeria. àwọn tó ń ṣe syringe èyí tó fi ń gúnyàn lábẹ́rẹ́ ọ̀n pé Nigeria, dẹ̀ máa ń gúnyàn lábẹ́rẹ́ ah abẹ́rẹ́ Nàìjíríà yẹn dẹ̀ bad táwọn nọ́ọ̀sì kan bá gún ẹ lábẹ́rẹ́ yáá ẹni little tí wọ́n máa lábẹ́rẹ́ ni nàìjíríà mo ti rí wọ́n wá ní àwọn tó ń ṣe sìríǹjì yẹn àwọn ti kúrò nàìjíríà mo kí bàbá mi kúnlé síta how did we get to where ẹ wá fẹ́ ní owó how and that is why drugs cocaine pop wọ́n tẹ̀ ni wọ́n mu urine <laughs> gbóhùn sókè Chris Daniel mo sì ń gbádùn ẹ lọ káwa lọ padà sọ́dọ̀ lóye gbòòwò gbóhùn sókè. Eh. Eh. tó lè spend on your own. Does the federal government have the money to look after every one of us? Oh, yes, they have it, but it's not going to circulate. Whether we believe in prophecy or not, you just have to look at the current state of Nigeria and ask yourself, how are we going to survive in 2024? I believe in prophecy. I believe in Ifa. I believe in Islam. I believe in the three. At 40 plus, nobody can deceive me. But the question is, should tí prophecy bá sọ fún wa pé I was listening to Professor Prophet Mayowa. Eh, ẹ̀gbọ́n mi ọ eh, post this in kan group Continue tí mo Mo wá gbọ́ Ah African Confidential, oh my God, this my brother. Eh? Any day for Twitter e dey fight any yoruba people, wey go talk nonsense about happy new year with this, you know issue with us and igbo look i don trust them. you don trust us they don trust us we don trust them. but on di self-determination may we push togeda make everybody go their separate ways or send the video come see me now This igbo girl was raking let us go and fight lagos people for trying to break us apart with this property they are destroying is igbo people? i say look it's the same system look, I don't have to like Igbo people. But on the self-determination, let us fold hand together and collapse Nigeria, and everybody will then go and decide. Look, in this country, I cannot do anything more than what the law says. It is the immigration law. Look, they have my fingerprint. Not because I'm a criminal. It's part of the process because I say I want to live in this country. But right now, there were some say it eh, will be Yoruba national, will be Yoruba conservative. People like uh, Adeyinka grandson. I hope he will come out of the current predicament he is right now. The Igbos are not good. Okay. But they want to go and you don't want them to go. Omo, Sholowo, Shole spend. Look, if they like, make them carry drug out of Nigeria. Bring goods, come back. It's because the system is faulty if they like allow them to bring fake look every time this is what i buy we buy it in large quantity i show you the other day ibuprofen paracetamol igbo people don't care they could go and bring fake one it is because the system is corrupt tinubu is into drug as well whether we like it or not because wọn ná owó drug ogba no account ẹ kọjá you think america is stupid they know the right document tinubu fi travel kúrò ní nigeria the first time tinubu was travelling out of nigeria but american government uh, it is still here i only put my laptop on a sleep mode remember what i told you earlier i'm apply igbowo imo padabo america refuse to blacklist nigeria they are saying to america why not blacklist nigeria over five thousand christians were killed they say no we are not going to blacklist Nigeria, but everybody is looking for money. Abibeko, you are looking for money in a system that is not working for 63 years. Enugu State says 50% of people in Enugu cannot read and write. My, my, my last boy, the school sent a letter, not a letter, like a postcard. I gave it to him. He was able to read every sentence out of it and you don't think that how would you compete with that boy with the same set of children in Enugu state why is Enugu not having enough education to bring those young ones to the same standard it is because it has been the corruption in the system called Nigeria and everybody is looking for money bones okay Chris Daniel oh yeah show ah, the ṣolówó tó lè spend on yourself. Manji, ọmọdé ọ̀hún. You want to look good, you want to look fine, but the system has failed me and you. We are now saying that, okay, Mokia TJ Baba, as you're welcoming to the program, share it, invite your friend. This platform talks about self determination on how to collapse Nigeria. Whatever that means to you, collapse mean collapse i want to see a biafra where we can play football do you know that in this country they are cheating us three countries is playing football wales england scotland in nigeria we'll be looking for one igbo goalkeeper we'll be looking for one middle belt to stay in the middle we'll be looking for rashidi yekini to play number six we're looking for daniel mokochi we're looking for why not have different countries ìyá mi grace olùṣòótọ́ ẹ̀ tí sùn gbogbo àwọn dublin èmi if fi travel not doing, but we need a lot of money to be able to go and do you know hair mo ṣe Friday night láwa ẹ beginner. gbé I hope you love the big screen somebody sent me a message from Sheffield say Mr. Koiki he actually sent the message in the morning and he sent the one that I normally put on a portrait. So when I did the one in the afternoon, he resent another message and said, Mr. Koiki, this one is much better. Sometimes I'm just lazy. It takes a time to set up the background until we have the whole system working. Then, I mean, those on the Koiki Media, they are watching from the laptop, but the quality, I'm not happy with it. Continue to fund the GoFundMe. It will help us to make sure that you continue to enjoy. Somebody says, sorry, I am just curious. Curious about what? Put a question there. If it's something that I answer, I will try my best. Bones okay, Chris Daniel. Oya, yeah Oya, Kokwanye. ọmọdé ọ̀hún ọ̀hún máa di ṣòlówó ṣòlówó tó lè spend on your own oh. máa di ọmọdé ọ̀hún kò káyé if you rubbish my talent no be you are sing. nísòrò nísòrò you want to rubbish Igboho which Koiki is this which Koiki is us Koiki Opemeji Ìjẹ̀bú Òde náà ni eh, i don't know which one is yours it's a big family but this one is Ìjẹ̀bú Òde tẹ́ bá ti gbọ́ Koiki tó bẹ kì ẹ̀ constant star bẹ́ẹ̀ni kan kó mọ kájọ máa kó bẹ́ẹ̀ni ẹ lọ bẹ̀ lọ́wọ́ bàbá Ebenezer Obey ẹ bàbá tèmi nìyẹn ẹ kò ń ṣe bàbá mi gangan so many of you want to rubbish Igboho Oòṣà you want to rubbish Nnamdi Kanu you want you you know the, I, I got a call from one of our media says I don't know I'm gonna confirm with them that one of our media is trying to rubbish Simon Ekpa. I just laugh. They say Simon Ekpa is working for the federal government. At least e dey dabaru Nigeria. The only name wey Tinubu dey hear right now na Simon Ekpa e dey shit for body. Even if the federal government is sponsoring Simon Ekpa all the way from Georgia, good evening all the way, Babami Sunday, you know, eh, àwọn uh, ti àwọn ti white garment nìyẹn. Hmm gbogbo ẹ̀ lèmi ń ṣe i go to white garment church. pàtẹ́wọ́ rẹ ò kọ́rọ́ rẹ lè dá a yọ tẹ́wọ́ rẹ ò kọ́rọ́ rẹ lè dá a yọ. Hmm. once again wọ́n ní ká máa lo psalm ká máa lo psalm twenty six uh, eh, because there's a lot of danger look this year is going to be blood on a serious note. let me see what I just picked up somewhere on Twitter. Let me see. If, yeah, let me see if I can pick. I picked something on Twitter earlier. I think from there's a guy called Sprinter. I follow a lot of people on Twitter. There's going to be a lot of shit going to happen this year. This year is a blood year. It's going to be bloody this year. Take it or leave it is going to be blood in 2020. I'm not talking about Nigeria across the world. The likely that there will not be a civil war coming or a third world war is very, very slim. Go and see what is happening in the Red Sea. Power is changing. There's a lot of shit going on around the world. And whether we like it or not, Happy New Year to you as well. Whether we like it or not, we must prepare our mind. Some of us will survive it, a lot of us but so far, 20,000 people have died in Palestine. Do you think the world give a shit? They don't care. What's war going on in Sudan. Some of us probably don't even know that. Ogunshin Lani You know, Sudan is not settled as we speak right now. Make Africa unsettled so that the West can continue to remain like you know the big boy, the big father for us. When we are the Congo has what it takes to feed the entire world, but yet Congo is in a big mess. The war is still going on between Russia and Ukraine. And it is all these are televised. So the war in Nigeria, we can avert it if the current administration is serious to negotiate and have a discussion to start with releasing Amdekano continue to say the joke uh, if we release the Kanu it will be creating problem no no no it's not going to create any problem what problem is it creating he wants the right to self-determination that right will be respected Again, but n gbọ́ Chris Daniel ẹ̀dẹ́lẹ̀ tán ó one minute and just thirty seconds gbóhùn sókè. You rubbish my talent, no be you I sing for, no be your apartment. I can guess say you stay with your mommy and daddy. At 35, I'm ready. Okay, At 35. I thought I used to know it as face me, I face you. Until one of my uncle just told me, no, no, no, no, no, no, it has been upgraded. You slap me, I slap you. Which one is slap me, I slap you. At 35 years old, you cannot even live a better life. At 35, if you live in Europe and you know what you're doing, you should have already settled down with a wife, probably two children, with a mortgage, you don't need a car because car is luxury in Europe and America. But sometimes you need it for commitment, work, for family. Or if you live some areas like London, oh, you don't need a car. It's too stressful. There's too much headache, traffic. I haven't driven in the last three years in London. Do I miss driving? three years, I have a full driver license. Clean. You know what I say? Something is clean. No point. No point. I just don't need a car presently. My children are saying, Dad, we need a car. I say, okay. Sometimes if we have to go out, we can Uber. I love the bus. It gives me the views of London. Do I plan to go back to drive? Oh, yes, at some point. At 35 years old, a lot of you in Nigeria are still not getting the bearings. It is not your fault. We should hold the government accountable for the failure not to develop Nigeria to the standard where we can be able to be proud Nigerians. Many of you probably say, it has been worse like that, Koiki, is because the Igbos destroyed the regional government. I agree. But who destroyed the 1914 amalgamation? Is it the Igbos? Why do we tell lies against ourselves? We want to sort a problem. You are telling me about 1967, but you don't want to talk about 1914. So who are you feeling? Who are you deceiving? I saw, okay, let me, I'm going to come out of the TikTok for a few minutes. I got to put something quickly on Facebook that I picked up. I'm coming back, those of you on TikTok. Let me quickly post it. There's a guy I saw. No, not this one. I did a screenshot of it. Yeah, that's it. Let me quickly post it on Koiki Media then I'll go and reference to it. It's loading quickly. Bam, bam, bam. Internet is very fast. Boom. Now, ready, ready, ready, ready, ready. That's it. So we go back on TikTok quickly. So we are back on TikTok. Now, let me go on my Facebook page. I've just posted something. You see the West, British or Britain. I'm still losing the platform and this phone is just sitting there doing nothing. It's unfair. There are people that wants to listen to me. I'm not giving them opportunity to listen. So what, which platform should we use? What do you think? Twitter space or Koiki Media Instagram? Even some people have accused me. They say, look at your your your, your, your Instagram page. is only, is only on 9,000. No more followers. You know, somebody accused me that I don't have any more followers on Facebook, you know, that or be me. I say, look at this. Don't you know that the people that is saying the truth will not get followers? That's it now. I'm not talking about pennies and you know and the other one. If I talk about that one every day, I change the narrative of what I talk about. The agronomy start bringing people that wants to hear about sex. I don't talk about sex. If I start talking about sex and I change my topic, oh my God, the agronomy change automatically. If find people that are interested in that kind of conversation, they will come here and we'll all be laughing. But since we're not talking about that, there's somebody I picked up that the British used. He fought against the British behind the German until Britain brought him to their own side. He's an Nigerian. I'll give you the background. Maybe some of you have heard about him. I picked this up from the Twitter. Uh, his name is Captain Magumeri so let's go and find him on the uh, Google. Captain Magu. Okay, that's uh, Google. No, no, no, no, not, not the football one. No. Let me put Nigeria. He actually find Montgomery, but he's bringing somebody from Captain. Let me make sure I get the name right. His name is Captain Kairi. Okay, Captain Kairi. Let me put Kairi. How many people have heard about this man before? Ka Kairi. Ka Ka Ka Let me get the spelling right. K one minute, bear with me. K Y A R Y. K Y A R I. Kairi. Yeah, I found it. Yeah, he's a Nigerian soldier. I'll give you his background in a minute. But let me start. Um, which platform should we start? So let this one be playing. So I think which platform? Yeah, Bones okay, Mumbo, is Daniel. At 35, I'm ready. valid. Okaye, if I know in Grammy, if I know in Grammy, I could still in Grammy. Repete, repete, to my poor vitamin C, my two damn C, oh, oh, oh, Banji, Shulowo ṣolówó tó lè spend on your own máa di ọmọdé ọ̀hún máa di ṣolówó ṣolówó ṣolówó tó lè spend on your own máa di ọmọdé ọ̀hún. Ovaye, if you get 35 houses, now only one house you go stay at hey, once. Hey, when hey, hey, hey, hey. Listen, listen, that one they talk to Abacha, they talk to Akeredolu, they talk to Ajimobi, They talk to all these politicians with dey buy house all over the world you only sleep in one They return you know we are confused they say that Akeredolu died in nigeria and all of a sudden they say they don't bring the body back from germany we leave dat word of the nigerian politics let's go back again yeah once okay last last lap last lap lawa yeah. motor one month Okanjé, if I step on you, go the next level. I Ayé ò fẹ́ go, mago go, Yellow yellow. Olówó, ṣolówó, ṣolówó. Let's leave Kiss down now. Let's come back to Olóyè and let's now start again. Orí kí stop ẹ̀ kẹ́bi lè dìbò tó tẹ̀ tírì ẹ̀yin olórí burúkú ẹ̀yin ọmọ rẹ̀ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ò bára dáadáa wọ̀nyí. ẹ ẹ̀yin nìkan lẹ̀ ń pa ọ̀ ẹ̀mọ́ yóò tẹ kó lọ lóyìnbó tẹ fi ra lé sílùú èbó ó tẹ kẹbi tẹ́jú àwọn Yorùbá. àwọn tí wọ́n mọ wọ́n mọ adela ní káàkiri ní pure. it's late already so I gotta drop the phone. ẹsọ ọmọ ọlọmọ àwọn àti wa ẹsọ wọn dolóṣe wọn parí wọn níṣẹ́ wọn tolóṣe ẹsọ gbọmọ àwọn ẹ̀gbọ́n tó parí ìwé yunifásitì ẹsọ wọn dọ ọlọ́kadà ẹsọ wọn dọ márùwá ọwọ ni wọn kàn fẹ ní ìdìbò Sunday Igboho àìnú àbúrò fẹ́ bá tiẹ̀ jẹ́ níbo ló ti mọ̀ níbo lèmi àti ẹ̀ ti dàpọ̀ kí ló dèmi àti ẹ̀ pọ̀ tó bá rẹ̀ jẹ́ pé ọtún mi tẹ́ǹkọ̀ bọ̀ wọ́n máa nu fẹ́mi àbí kí ló dùdú àbí kí ló pẹ́rẹ́ yìí bọ́ síta kó ní kọ́mọ̀dé tó àìkú wọ́n parọ́ pé ìgbówó lọ́wọ́ ẹ̀ ní kọ́mọ̀dé kú mọ́ lójú tó àìkú fún mi ló àmọ́ gbówó lọ́wọ́ yín bẹ̀. gbogbo ọgbọ́n tẹ́sán fi discourage mi lórí program yìí lẹ́sàn-án bàálù tọ́lẹ̀ tó fò ọ̀rọ̀ yorùbá lọ́wọ́ tí mo wà yìí bàálù tó ti fò lẹ́ ń tawọ́ sí lórí ọ̀rọ̀ yorùbá lọ́wọ́ ètè náà ti ń gbé fa yìí èmi kọjá ẹ̀ńtẹ́ ìpẹ́fẹ́ bọ́ ẹ̀rẹ́ fún mi lówó wọ́n gan fẹ́mi tó ń sọ̀rọ̀ tó lé lọ́wọ́ tó mi tó lé lọ́wọ́ tó mi yàrá kó lórí bukú náà dàda sọ̀rọ̀ gan lé lọ́wọ́ tó mi níbi pé wọ́n sọ yamayama n pè ní tọ́ọ̀d tọ́ba tí mo bá fẹ́ ṣe tọ́ọ̀dì lẹ́yìn irú wọn ó lè sáwọ́ mi ni tí mo ń lò tí mo nínú àgbàlá sí yàrá ìyá rẹ̀ mi ẹ̀rẹ̀ kó ẹ̀kọ́ jẹ́ jàtí ẹ stop gbogbo ẹ̀ máa wá tẹ̀ ń ṣe yẹn no go back lọ́rọ̀ Yorùbá lórí tí mo bá yín fa no go back táwọn tẹ bá ń tẹ̀ wọn tẹ ń rè pé ẹ jọ ń tẹ̀ tó kọ lọ́wọ́ nǹkan sí tí twenty twenty wèrè tẹ̀ ń fi àjẹ gbogbo ọmọ Yorùbá tẹ̀ ń ṣe bámbámlayó ẹ̀ mọ̀ pé bí ń pọ̀ mọ́ ẹnìkan wọ́n ń jẹ́ àwọn búrọ́dà wa gbé wọ́n ń gbé rèbèrèbè lọ́wọ́ wọn ẹ̀rọ ní bẹ́sẹ̀ bẹ́sẹ̀ pẹ́ẹ́tọ̀ ilẹ̀ Yorùbá gbogbo àti bẹ́ẹ̀ lè bó lè wálé mọ́ ẹ̀rọ ní bẹ́sẹ̀ bẹ́sẹ̀ ní lọ́mọ Nàìjíríà ti Fúlàní fẹ́ gbé ní lọ́mọ Nàìjíríà ti Fúlàní fẹ́ jígbé ìlànà tẹ fẹ́ jígbé Fúlàní wọn mílíọ̀nù ẹ̀dẹ̀ lè dá mi lọ́nà bẹ́ẹ̀ mo sọ fún yín bọ̀ ẹ̀yin pípù yìí gbà pé wèrè ara yín gbogbo ẹ̀ sẹ́ni tọ̀wọ̀ yìí ẹ̀yin ọ̀nà ẹ̀rùtẹ̀ bá ń lọ ẹ̀ pọ̀ mọ̀ pọ̀ ẹ̀ pọ̀ sójà rẹ̀ rẹ̀ rẹ̀ ọ̀tọ̀ tó lè dẹ́yìn dúró gbogbo àwọn ẹlẹ́ni tí wọ́n alẹ́ tó lè ṣe security fún wọn wọ́n ń jí wọn gbé ẹ wo obìnrin tó wá láti ìlú òyìnbó wọ́n múlẹ̀ wọ́n bá ìyàwó sùn lójú ọkọ wọ́n bọ́ ọmọ sùn lójú bàbá lẹ́nu kankan òdìsẹ́ kankan fún wọn ẹ ẹ̀yin olórí burúkú kan ìpẹ́rẹ́ lólóṣèlú yìí ẹ ní kankan ṣe sí. pẹ̀lẹ́. ẹ wà á bí ìyàwó sẹ́ni da yorùbá mọ́ adìrẹ́ àṣẹ mọ́ eléyìí ti tó ó ti tó ń gẹ́ ẹ ó ti tó ń gẹ́ táwọn àti ọba parí yunifásitì táwọn tó mọ lọ kọ́ yà dẹ́sà nígbà tí wọn bá ríṣẹ́ níbi tí wọn bá ti ń wáṣẹ́ káàkiri tán kó ìwé presidency àtàdéyà ẹ mọ̀ fòkó lọ wọn ni pẹ̀fẹ́ bá wọn sùn lẹ́yìn olóògùn sẹ́nitọ̀ wọn tó lù sẹ́ǹsì kọmísánná olóògùn ààrẹ nígbà tó ń ṣe kọmísánná lẹ́kọ̀ọ́ ọmọ yẹ àwọn tó bá ṣe wá bẹ̀rẹ̀ tó bá sùn láàmú ọlọ́mọ tó bá yẹ wọn jẹ́ fún ìpínlẹ̀ ọmọ fún papọ̀ bọ́ta kò sí fídíò kó lọ́mọ papọ̀ ọba àwọn ẹ̀sùn ọba àwọn ọlọ́mọ fún nígbà tó ń ṣe kọmísánná kan wá tó wá tọ́lọ̀ rẹ̀ wọn náà wá fẹ́ relevant wọn náà lẹ́nu ọ̀rọ̀ ń sọ̀rọ̀ ní ah, Sunday blue eye náà ẹ̀kọ́ ah, ẹ̀kọ́ ah, jájájú kọ́ lọ stop gbogbo yàmàyàmà tẹ̀sí kiri yorùbá fẹ́ bọ́ yorùbá ti bọ́ lóko ẹgbàgbọ́ kan kún yẹn gbogbo ẹ̀yin olóṣèlú tẹ kóra ẹ̀ jọ tẹ̀ ń ta yorùbá ọlọ́run balẹ̀ ọ̀tọ̀ nìyẹn jẹ́ mo bá ẹgbẹ́ mọ ẹ sọ̀rọ̀ ẹ olóṣèlú tẹ sọ̀rọ̀ ayé sẹ́wọ̀n pé mo mọ̀ yín dáadáa mo mà sí ní yíyan gbogbo owó tẹ̀ ń gbé kọjá tẹ̀ ń gbé kọjá fóun ó jẹ́ kọ́jọ́ ọmọ yéèmí àtẹ̀yìn báyẹn o tẹ̀ ń gbé kọjá sílùú èbó gbogbo tẹ̀ tẹ̀ túlẹ̀ yorùbá ṣe tẹ̀ fún wa níná tó dáa fún wa lómi tẹ̀ fún wa ní security tẹ̀ kó kọjá lọ sílùú òyìnbó tẹ̀ lọ́mìnira lílá ńlá lọ́sẹ̀ pé mo mọ gbogbo ẹ̀ tẹ̀ gbé ẹnu yín lọ́wọ́ ọba lóun fẹ́ mi ò kan kórìkórì ẹ̀ bu wọ́n sọ ẹnu ẹ̀ àníkẹ́ wá security fún Yorùbá káwọn àjùgbà àwọn agbẹ́ni pàtó ń pa wáyìí kọ́mọ̀sí gbé wọ́n gbé yẹn pamọ́ kọ́mọ̀sí pa àwọn ọmọkàwé wọn. ṣé mo pé this was like two years ago if not the beginning of the journey I think about three years ago do you know that after the video the killings the massacre is still going on. I think Oloye Igboho is the prophet is a is a prophet of our time. 2021 Oshegoni 22, 23, 24. So three years ago, or probably about two and a half years ago. Do you know that after this, this January, this January, in Atisbo local government, wọ́n ti jẹ́ ọmọ Yorùbá kan gbé báyìí ó wà ní gbó báyìí ní sàmọ́bí tó wà wọ́n náà ti pè é I got a call. They wanted to put me through with a video call with the guy at the hospital, but or any or oh, get me. You said you think he's a prophet. Yeah, I think so. Eunice Uchechi, my beautiful Biafra sister. I say anytime we are come Canada, you go you go cook ogbono. Me and your husband go sit down, go chop. Thank you so much. Oloye was saying things that Maybe some of you don't believe that. Let's listen to the final part of that video. I mean, this video was posted inside Igbowo Day. There's a group called Igbowo Day, and I picked it up from there. These are reminder of why Oloye was worried. Okay, now Tinubu is there. Provide security for us in Oyo State. Mo sẹ́ndì no no no no no no. We have government now. We have government. Where is the government? Where is the government to protect the people? Where is the government? She ah, the government Morarani. Where is she? Mákindé? Where is all this government? Kẹ going to kọ́ni All the daddy, the ọ̀lẹ̀ jáde ní Sunday Igboho ẹ̀ náà, ẹ̀ kó. Wọ́n dẹ̀ sọ fún mi pé bàbá mi ṣètò àṣírí àdéhùn ládọjà làwọn lò láti get me. Meanwhile, gbogbo ayé mọ̀ mi mọ́ bàbá mi sẹ́ńtọ́ àṣírí àdéhùn ọ̀nà àdéjọ́ òun nìkan lẹ́ni tí mo gbà fún tán torí pé lóòótọ́ ni bàbá yẹn. Hmm, let's remind you of the Fulani atrocity. Let me first pick on the one that I saw from the PM government in Biafra, Simon Ekpa. Eight hours ago, Simon Ekpa posted, is responding to the Sahara Reporter, Plateau Massacre, Angry Women. I told you that in the afternoon broadcast. Angry women. Men no they're angry anymore. Now Chris Daniel with the dance to. ye. But the women are angry. They are not on the social media. They don't care about what is happening on the social media. They are real people. They went out, they burnt down the traditional ruler palace, and they burnt down the office because of whatever reason. Plateau Massacre, Angry Women, burned down Boko's monarch house over victimization by the army, unlawful arrest. I'm told by the, I'm, I'm following a, you know, a middle belt woman that is uh, on Twitter or X, and she's uh, she's from the Middle Belt in Plateau State. And I was told by I read from her that the military came after 12 days to arrest innocent people and say that they are the one that committed the crime. I mean, I think the military is crazy. They are mad. Ó dà ń pé orí wọn Dark man, very dark man was still in. Ṣé o very dark man yẹn lọ sí ó lọ sí Jos, Plateau State yẹn. Ó wá ń ṣe o fídíò bone and it sun sínú mọ́tò. Ah, Nigeria, e no go better for whoever say no keep Nigeria kò bá jẹ pásítọ̀ ni kò ní dá fún kò bá jẹ ìmáàmù kò bá jẹ ọba ni kò ní dá fún gbogbo yín pátápátá látòkè délẹ̀ ah the incident wey happen since december ẹ ṣe gan ni ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa do you know that the bone that should be like evidence to gather but I thought the vice vice president went to that region I thought they sent the IG Egbetokun I thought the military went there so nobody have been able to gather the bones until that man went there after 12 days and he was still able to find the bones you know after somebody don't burn completely and you know i'm not even talking about the mineral resources he's talking about i'm talking about i mean the mineral resources we're talking about human being now you know very dark man went there and he was able to show us human bones human bones. And you would thought that by now that would have been ah Yemi Adukeade ni àwọn ọba go soon start to collect woto woto from us for how long can we keep quiet ẹ ṣe gan ìyá dáadáa I mean when he was asking the other man àwọn tó jẹ́ resident ibẹ̀ pé what what is this oko bone yẹn that even gan he shouldn't be touching that because that that that Do you know that area is a crime scene? Forensic. Ah, bí a torí àti wo it púpọ̀ or maybe because each time a crime happen in around us you will see the forensic guy they go arrive they go dey they go dey take picture paka paka they go put you know tripod they go go like that they go dey ah we soldier go police they will line up like that and they are walking on the floor it doesn't matter whether it is cold the other day they were looking for one woman ah hmm. ọlọ́mọ ìkíyàn ní mental problem ọlọ́mọ ìka break down kọ́lọ̀ ń jọ nínú àánú I think I was at my mom when we were watching the video together on Sky the woman left work the woman left work kódà ó tún sá fún ó sá fún mọ́tò tó fẹ́ gbà. You wonder that somebody that did not want a car to hit her, then she went to the riverside, left some things on the floor. won't know me Do you know that they were searching for that body right inside that cold water? Ah, you no go better for anybody wey say make keep Nigeria. Betterness no go reach una. Twelve days very dark man went back to Boko or whatever area of that local government and is still able to show me and you and Nigerians around the world bones of human being. I mean, even if you don't see the reality like we see it, I'm sure some of you have watched movie where they will take, they will pack all those bones, they will seal it, they will then take it back to the forensic, they will then start analyzing who is this person that died. And this is the country you want us to stay in. So you expect me now to be coming out and say, God will make Tinubu to be able to do a forensic building so that we can be able to. How did we get to where we are? Just to back Oloyegbowo, just to back him up with what he said. This was the video sent to us from Atisbo local government. I'm going to talk about the Kyra man. I've kept it there and I will use this phone to find where I listened to it. The person was just appreciating a Nigerian soldier that fought along with German during the World War One. He was captured. The British took him to the side in Nigeria and then they realized his potential and he was now used to fight again back. He also fought along the the uh, the Boma. He was given a lot of award. I'll tell you more about this man. But let's listen to the Yoruba people that were attacked right in Atisbo local government area in Oyo State on the 2nd of January, just four days ago. One of them, or two of them rather, are still in the hospital is that an hospital a clinic no fan wọ́n ṣe ń fẹ́ wọn lára ah and they say they brought Akeredolu's body back from Germany but me I no like to curse the person wey don die only God knows how much they spent in Germany for Akeredolu but he went again after everything but this one now There is no hospital. I'm sure that I'm very sure that it's just one small healthcare center that maybe somebody from the diaspora built for them because one fan ni bọ̀bọ́ yẹn kò sí fan ó yo, làágùn bọ̀ yọ̀yọ̀ ìná wọ́n ṣàfi bandage bo lórí irú oògùn tó yẹ kó máa lò ibuprofen painkiller tó yẹ kó lò kó fìtẹ̀ àti ra fake tó bá ṣe ń lò kò ní and then you want us to pray for Nigeria and you will go to your church and your religious centers and the mosque and èyí tẹ̀ ń ṣe oníṣẹ̀ṣe ẹ wá ní ká and we have our state governor amashi máa ṣe jigijigi pẹ̀lú ìyàwó àbí and àwọn dẹ̀ ń gbé nínú state and they care less about the ṣe no she she Mákindé ò gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ ní àtisbo so àwa la máa I mean they have what it takes to listen to all these. If I am in UK and I'm feeling the pain of people in Atisbo local government, where is Seyi Makinde? Is it uh, is he alive? Ha! Olùmọ̀ ẹ̀ka kú o. Wọ́n nígbà tó gbé bọ́dì yẹn dé Adélékè nìkan ló lọ gba òkú yẹn jáde lọ́wọ́ wọn ní airport. Dàpọ̀ Abíọ́dún sáà. Ah! Àṣẹ. Ah, Akérédolú náà máa wò láti òkè báyìí ọ̀rọ̀ kan nígbà tó gbókun yẹn dé Dàpọ̀ Abíọ́dún lọ ó rányàn lọ how busy could they be Ṣèyí Mákindé ò lọ Sanwó-Olú tó wà lẹ́kọ̀ọ́ lọ three Yorùbá governors that should go and receive the body of Akérédolú they didn't go bí àwọn babaláwo wọn ti sọ fún wọn pé ẹ má lọ o ṣe wọn pé iná láwọn iṣẹ́ kan tá à ń ṣe fún yín ẹ má lọ <laughs> you know you know all these things happen it shows that we are only going to be here for a very, very limited time. I told you, if the next generation survives 70 years in Nigeria, you will be very lucky. If Nigeria still remains Nigeria, you will be very, very lucky. Because according to the WHO, you are not going to survive more than 52 Point three years old. If you survive, if you survive, let me say shout out to those of you that are coming in because, like I said, it's a very light program. I'm not making it look like you know I'm in a war zone. I don't want to just relax my body and just take it as it is. So let's appreciate some of you that have joined us so far. And we are not in a rush, and nobody can rush me. You can go and sleep, and download the video àwọn tó wà nàìjíríà ẹ tẹ̀ dẹ̀ wà labroad ẹ lè fi sí ibi tẹ́ wò ó dé kẹ́ padà wá bàbá mi wà rí jìnnàdùn rán mi létí pé jùmọ̀kẹ́ oyeleke no justice for her you know we tend to talk about our own because it's our own what about dr chinelo is it because she's from southeast we don't remember her you know dr chinelo posted from the train attack and says that i've been shot and somebody posted on that tweet and say, is it in Biafra land that they shot you? Ah, Kabesi Lidumari. The, the cry of the innocent Nigerians, let me just put it like that, will make Nigeria collapse very soon. Especially those that died when they should not have died. Dr. Chinelo was just 72 hours or thereabout to travel to Canada from what we heard. Chinelo is not a Yoruba name, definitely Southeast, but she worked in Kaduna as a doctor serving humanity and she was shot by a Fulani terrorist on a train traveling from Abuja to Kaduna. She was still able, maybe as at the time, have a bit of strength because you know when bullet enter your body, you know they kill straight away if they can get you help and assistance as quickly as possible and she took her phone she knows that twitter is the only way that she will be able to update her account she sent the tweet out people retweeted it and then one person just tweet on it and say is that gunshot from biafra land or igbo land or southeast and she was literally shot right close to Kaduna. Do you know that many Biafrans have been taken out of their zone, killed? Do you know that Buhari gave order for the massacre of many people in the southeast? Evidence is there. But because a lot of things happen in Nigeria simultaneously, we lose track of all these things because nobody i mean i don't even have the capacity look to be able to do the media work where we can have all these things in one place where you can see it that I do not I don't, I don't have the time we would have to employ people and we would dedicate them for that role to say any fulani videos any fulani message of crime put it in our website. It's going to need somebody that will use to dedicate that. But when we don't have the money, many atrocities are still happening as we speak today. Mukiawa Elizabeth, Mukibabawa Waris Jinodo that remind me of Bamishe. How about the lawyer that was shot by the Nigerian police? Okay, we might not like the Igbos because they destroyed Lagos during the NSAS. But Yoruba people were killed as well. What about Oyigbo? oh, maybe I should remind you of the El Zakizaki They killed his children. We don't have to agree with his own religion views, whether it's Iranian religion is doing, whether it is Sufi or whatever is doing, or Muslim or whatever. Humanity is humanity. El Zakizaki lost his children by the Nigerian army because the chief of staff wanted to pass through. They were doing their possession. You know, dignity means that, okay, talk to them and say, look, the chief of staff is passing through this side. Why must the chief of staff? Oh, somebody is reminding me that Koiki, you they forget too much. What about Deborah? You don't talk about Deborah. Is that the kind of word we want to continue? And then some people will come on the social media and it is me you want to attack. You don't want to attack the system that is creating the loophole to allow Deborah to be killed. And the person was saying, Nami, Nami put matches. Do you know that, they, according to what I heard, that Deborah was literally running towards the police station thinking that she will be safe? She was lynched to death. There's no inquiries. What about Tolulokpa Rotile? It is the same government that trained her, the first helicopter combat pilot. And we heard that inside the same cantonment in Kaduna or wherever, a friend that I've seen a long time, I mean, I hope I won't see a friend that I've seen me long time and will reverse and hit me with the car and kill me. I know it does happen. A young girl here in UK, English girl, drove right to her boyfriend, locked him under the car for about 160 yards, the guy died. She'll be, I believe she'll probably have been sentenced or maybe next week, I don't know. And know shit happened as well. Last year we lost three youths in UK, English. They were driving. The police could not find where they were and they died inside the vehicle. There was another one that drove and they eventually went into the cold ice water and they didn't survive it. But all that is something that will be revealed and make sure that it doesn't happen in the next future for the next person. But we are talking about things that are happening continuously in Nigeria, and every time we just come. Daddy, Daddy Joe, it's been a while. Mourinho share business. Happy New Year. It was a lie about the people that killed Tolulokwe. How did we get to all this situation room? It is because the British knew what they were doing. They knew that we were never going to be one. They forced us to live together. And that is where the hatred started. Let me appreciate you as you are joining. To all the Koiki Media backup team, Olakunle, shout out to you. Olakunle is one of our team that works quietly behind the scene. He will pick up something and will say, Mr. Koiki, I want you to go and review this again. We have many of you like that with your feedback. Mo kí Prince Adeola, mo Alex Uche, Baba Nadekunle Israel, thank you so much. And you asked my view and opinion about what is happening with Israel and Palestine. I just think humanity is dead already. I mean, that numbers of people that have died. Both sides, they can have their own two different countries. But America will never allow such. I understand our feelings. But the problem is, how did we get to where humanity just look away and allow crime. Okay, is it because this one is televised? Five million people were killed during the Biafra war. We don't talk about that because it is Biafra. We hate the Igbo people. We don't want to talk about that. But we want to talk about the one that we are seeing presently. But there's so many videos that is out there indicating the crime that the same British colluded with the Nigerian government to fight the Biafra. what do we do to all this problem kí do we do another election in 2027 and bring in Tinubu back Dennis Otto good morning or should we just say enough is enough this is where we come in this is where we continue to speak out but the person where they speak now now the one will be problem because it's like it's like you want to put all the anger that we are trying to diffuse on us. Koiki, shut up. You can't sit in UK and be dictating. Who am I dictating to? Who am I to dictate? I have my brother on the ground. Every day sending message. He needs money. I have my family in Ijebu. They, they don't have electricity. They don't have security. They want to go to the farm. They haven't got the tractors. They haven't got the fertilizer. Money has been given for all these allocation i have been given for it, but one person just walked away with it. It could be Igbo, there could be Yoruba, there could be Middle Belt, there could be Bender, there could be anybody. When they're all stealing the money, they're careless. Designing have a case that has been transferred to 2025. She will not leave this country because she's a flight risk. I saw her. I looked at her face and I said, This is you, Designing. So this is the Designing that they are saying. I run after her one of our security detail or whatever that came with her wanted to touch me. The Zionists said, don't do that because they know the consequence of what is going to happen. We are waiting for her, God's willing, on November 2025. It might look like it's long, it's just near. Ike Kirimadu will not return back to Nigeria even if Tinubu completed an eight-year tenure. What a merciful God we have. They have what it takes to build the standard hospital to take care of the same problem that their children will have for themselves. But they failed every single one of us. They lied to us. They were just using the opportunity that they are now the one in charge and they will do whatever they want to do. Even if some of them have the good intention. But the problem is the British knew very, very well that the system is corrupt and it will never work. Let's listen to these Yoruba people how they were again attacked by the same people that we talked about the Fulanese. Who are the Fulanese? Were they part of Nigeria at the beginning? Because maybe we should go and consult IFA again that were these people part of the the geographical that Baba, Baba said that British called Nigeria because there was nothing called Nigeria before. It used to be whatever it was called, whether it is your Empire, the Igbo Empire, the Hausa Empire, but it was never Nigeria until 1914 fraudulent amalgamation. Let me remind us, we will collapse this country. Some of you say we don't have the capacity to do so. I said, no problem. Tinubu will not be able to run 100 meters in the next eight years. Even if he can do that now, I'll be surprised. Sheyi Tinubu can do that. But I bet you we will collapse Nigeria on top of Sheyi Tinubu with all his wealth. Even if he has intention to become whatever in Nigeria, we will collapse it. Moriembe easy dollar. Ẹ̀gbọ́n mi I will not tí like láìkì top you, ẹ̀gbọ́n Sister me kan ah ah Mr. Koiki this one <laughs> this one with the glow for tonight. Mr. Kefi Adewale Adebi, tell Sheyi Tinubu to take as much. I went to show you Sheyi Tinubu's house. Some of you were praying that I don't like something good. Money that, oh, okay, you say Sheyi Tinubu is the businessman. It's a monopoly. If I am a monopoly, I'm the only one allowed to bring Vaseline to Nigeria. I will become a billionaire in no time. Appreciation to our sister Funke Akidele. I was told she released a movie that had hit about a billion naira. At least we know that she's doing something. What about Sheyi Tinubu? Okay, you say he has a business. What business? He deals with uh, advertisement that nobody can take charge of the same business in Lagos State. That is monopoly. I went to his house that he bought through Aluko, a corrupt money, a corrupt system. A lot of you were commenting in that video. You were even accusing me that I don't like good things. enjoy your Nigeria until it's going to collapse. Inflation is about 28%. I guess it's going to be more than that, times two, before the end of the year. Bishop Adesina said you will buy chicken at 100,000 before the end of the year. Some of you will never even eat chicken anymore anyway. When was the last time you had proper meal? Egg, bread, baked beans, and inside that egg you put corned beef, and then you have tea, hot tea, Lipton tea with milk a lot of you cannot even afford to buy full powdered milk. You are buying sachet milk. And you don't even buy it in bulk. You will buy it as you pay as you go, as you need it. Many of you don't borrow money. T -t -t you think it's about Fulani alone. The economy is killing every part of Nigeria on a daily basis. The Naira has become a mess. Go and look at Venezuela. You would think that Venezuela doesn't have crude oil. They have enough crude oil. Their currency is dead already. You think IMF give a toss about what happened to Nigeria? You think the World Bank cares? You think the Chinese care? You think the the, the Sukuk Bank or whatever loan? Let us continue to borrow money. I know it's good to borrow, but we cannot fund it. An Englishman I watched the video said, and I quote, that America is not is America is in debt, but is in debt in dollar. We are in debt. We're in debt in dollar. We're not in debt in naira. That means we have to continue to look for dollar to pay America or whoever borrowed us the money. We want the West to dictate to the Africans. You think the West cares about whether you live a good life or not? Many of you will come into this country through education or through your COS and you will ask me how you will change that your status so that you can remain to live in UK. I understand. We should not live in denial. There is just a lot happening in that messed up country and it is a deliberate act. Let's listen to this. Yorùbá ni mí àti Yorùbá gọọmenti àwọn èèyàn wa ìjà tó ń ṣẹlẹ̀ nínú ní òní olóòlé náà ni wọ́n lọ sí gbo wọ́n lọ wá àtijẹ àti mu ni wọ́n wá lọ àtijẹ àti mu ni wọ́n bá lọ lónìí tí wọ́n lọ sínú pápá ẹ wò ó tí wọ́n sá wọn láì ṣe pé bóyá pé èèyàn lọ ń jìyà fi ní tí wọ́n sá wọn ládàá yóò tán lọ sóko kí lẹ́jọ́ ká ṣe pẹ̀lú gbogbo léè tó ń ṣẹlẹ̀ báyìí nísìnyí ẹ̀sìn yìí ò ní sí ogun ní Yorùbá ẹ̀sìn náà ní lọ Yorùbá ni wá o àwọn ìṣẹ̀lẹ̀ tó lè bá pa nípa sàrá o àìṣẹ̀lẹ̀ tó lè bá pa nípa sàrá ẹ̀ ti rí sẹ́run tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ ọ̀dọ̀ wa Yorùbá láì ṣe pé ajẹ́ bí màálù àbí ajẹ́ bí ọ̀rẹ́ tí ó máa pa nípa sàárà Yorùbá ni wá Yorùbá ṣe wá Yorùbá ni wá o àti gbọ́dọ̀ gàdúmẹ̀tì ló ti ń ṣẹlẹ̀ báyìí ní sáìdì Òfìkì sáìdì Ṣakí state ìkànnì ti wá fún báyìí o pẹ̀lẹ́gbẹ́ àtijọ́ àti mú ẹnì kejì rẹ̀ àti ìrẹ́ ènìyàn báyìí nísìnyí ó sọnù ní ònù ní báwọ̀ àti ìdókòwò báyìí nísìnyí ilẹ̀ mẹ́ta ṣe báyìí nísìnyí ẹ wá lùgùn òníṣẹlẹ̀ where is the government. i mean one now àwọn tó ẹ̀yin tẹ́ african confidential shout out to you my brother yes ẹ̀ ń pè àwọn táwa nílùú i mean they are calling on the diaspora but we are not the one in government i mean there's a government in place called Sheyi He has a deputy. They have a budget. Part of the budget also entails for security of the state. Oh, so you want us now to come Koiki, ẹ̀yin Yorùbá, ẹ ká dáwó, ká sí this, kẹ́ that. I have said it. We will all be forced to do whatever needs to be done I'm not going to be saying we have to look. I'm not even going to say we're going to know there will not be election 2027. I'm not going to use that phrase this time around because we tried to tell you it was not worth it in 2023. Many Yoruba people, many Nigerians refused to listen. You believed in this your fraudulent government, the government that says that you understand, but what is he going to do? The cost of fuel has gone up. Food and other prices have followed it. Households and businesses struggling. Things seem anxious and uncertain. I understand the hardship you face. I wish there were other ways, but there is not. Turn! Why is Tinubu saying that there is no other way? There must be an other way. Mukiba kí bàbá wa Táíwò yami morufala wa mukima. What is the next plan? Just continue to talk, create awareness, fight each other on the Twitter space, abuse each other because that is what the English people or the Yoruba people, I mean the, the, the European countries want. But the English are speaking as well. They're speaking on behalf of us. They can't do much if they start making a lot of crime against us. Somebody said Baba is saying is patient that is needed at this time. Okay, we agree. We need a lot of patience. We did that patience with Buhari for eight years. It will not be long before Tinubu eight years, and we will all come out again and start all over again. Do you think that Tinubu will do something different away from Buhari? I agree with everybody's views. Some say we should give him more time. It is too early to call the shot. Even Wale Shoinka said it will need one year before he can respond to Tinubu's government. We're not here to say that Tinubu destroyed Nigeria, but he played part of the current crisis that we are facing. Tinubu brought in Buhari. He knew that Buhari was not capable. Tinubu could have sponsored somebody else, but he decided to buy himself by giving the nod what they want, which was Buhari. And Buhari was very smart man. He knew that he would destroy every goddamn thing before Tinubu comes in. Even Tunde Bakari told us that he saw Buhari in his vision. Buhari was driving without any steering, no brakes, no nothing, and he was wondering how was Buhari driving this vehicle. Now we know how Buhari drove the vehicle. Buhari collapsed everything that Jonathan already collapsed halfway through from the fraudulent 16 years of the PDP. Benson. So when we talk about the destruction of Nigeria, we must hold Tinubu accountable as well for selling us Buhari. But he didn't sell us Buhari, he negotiated Buhari for his own selfish interest. like saying that èmi ló Tinubu was selfish because he knew that there was nothing he could do but Tinubu said I should remind you again that kelo shekini, kelo shekini." no not this Ọlọ́run ni mo ti bẹ fún yẹn let's listen to this first. gbogbo nǹkan tó lọ fún bàbá mi láyé kò fún bàbá mi ò tí ì yọ̀ǹda mẹ́sàn-án fún mi nbẹ ó kọ̀ mí jújú bàbá mi lọ. gbogbo àti bọ́lá bọ́lá ti mọ bàbá mi ojúmọ̀ ni mọ́kànmọ́ dàkọ̀ mi nìkan ayédàkẹ́ sọ́ńdà dáa tàbí kẹ́ ẹ sọ burúkú ẹ sàásọ̀ kan hmm. omi lọ́lọ́run fún hmm. bẹ́ẹ̀ n bá sì kú ẹ lè gbà ṣe lè ẹ lè gbà ṣe ṣe bọ́ Tinubu ní kí n sọ fún gbogbo ọmọ Yorùbá pé kẹ́ ṣe kí ni. wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ epo epo àwọn adi two hundred adi bàtà ẹ fọkàn balẹ̀. a máa gbé wálẹ̀. ẹ lọ balẹ̀ wọ́n sọ̀rọ̀ bí ọ̀rọ̀ epo epo àwọn adi two hundred adi bàbá ẹ̀fọ́kànbalẹ̀ amagbewalẹ̀. ẹlẹ́fọ́kànbalẹ̀. And I guess that is exactly one comment that came in says we should be patient with Tinubu I don't think I'm fighting Tinubu. I'm just calling his attention to the insecurity across Nigeria. I'm not being selfish now. I'm surprised that the chief commander, not Commander Ebenezer Obey, the CFR, the GCFR, whatever the title they're giving Tinubu, cannot even take Aso serious and give orders. Is Bola Tinubu really in charge? Or is he another puppet behind the scene? There's so many people that are controlling him. Tinubu negotiated for his own selfish interest at the expense of the Yoruba people. I am happy that this Tinubu that was once Afrobaje now becoming a shenanigan. Some say it is too early to call him that, sir. Wọ́n ní we're not here to bring him down, but we're also here to call his attention for giving us Buhari that destroy every garden part of Nigeria. What do we do? What can we do? The West are trying. They are reminding us that Britain is concerned. Britain doesn't have what Russia have. Britain rely on America as much as they rely on the European countries. Let's listen to this. Moki Grandma Felicia Ajagbe. If you are not aware, while this is going on, I will post our GoFundMe. Let's try and raise some money again tonight. Support it. It's still less than 500 pounds so far. I know it's January, we all have bills to pay, but we also have a media that you need for constant, innovative, and digital transformation. Don't be selfish. I'm sure we all can donate. 50,000 people, one pound, one dollar, we will get there. Mrs. Shane Sean said, A good Sunday is determined <laughs> by Saturday. Mark my word, Buhari's government will be better than Tinubu. You are probably giving me another angle to talk from. I love when people challenge me. Let's leave Kiss Daniel alone And let's go straight to what you said because I just want to help you to disagree with you. I know you don't like me to disagree with you tonight, Mr. Shane, but maybe I can help you with these, our mother, that told me that Tinubu's government is the best government that we've had so far. Let's listen to her. ìgbà tí olétò yìí o kẹsí buhari wà bẹ̀ olétò yìí. àmọ́ ó ní sábà ìtì wa bàbá yìí ní sábà ìtì wa o ábọ̀jú wa jẹ́ a fi wọ́n síbẹ̀ lọ sí bá wọ́n ní sábà ìtì wa. àmọ́ ó sọ fún wọn ní pé ó sọ fún wọn ní pé o wọ́n síbẹ̀ lọ bá wọn wọ́n tàbí dìbò fún wọn lọ tá a dìbò fún wọn là á fọwọ́ bọjú àplikẹ́ẹ̀tì àríkẹ́ẹ̀tì àfọwọ́ bọjú ẹbí pàwọ́jù. Um, Mr Tinubu Mr Tinubu Ahmed eh. ó lọ sí ọjà Ìdúmọ̀tà ní ìpínlẹ̀ Èkó àwọn èèyàn àwọn aráàbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí pariwo pé ní pawá ọdún náà wọ́n ti ń pawá. ṣùgbọ́n bàbá yìí ó tún fún wọn balẹ̀ pé ẹ máa wò ó lé lọ́kàn ọ̀rọ̀ ni wọ́n ti wọ́ mi ọ̀bọ̀kọ̀ balẹ̀ wọ́n ti wọ́ mi wọ́n ṣàlù ẹbí pa ọ́ ẹbí pa ọ́ gbogbo àwọn ọmọ kọ́mọ̀jẹ̀kọ́jọ lè ọ́ ẹbí ti pọ̀ ju ọ́. ǹjẹ́ ǹjẹ́ olùdàbí àìsàn ọdún I just wanted to help you, Mr. Singh. I'm sure we now agree. These are current videos. Follow our backup channel. There's a lot of short videos that will be coming and many of such just to arrest, because I don't want people to come up and say this year, Koiki, you can't sit in the UK and tell us what is happening in Nigeria. So I have given a big task to all our team across Nigeria to go out there. Maybe we should hear from these. Nigerian says the 2024, our leader should do what? Let's listen to another one. So good afternoon, my sister from Koiki Media. Please can you spell your name? Price and please. My name is Victoria. Okay, um, please can you tell us, um, can you explain to us As you um, now that today is 31st of December 2023, the last day of this year, uh, tomorrow now, we just have less than 24 hours, so we'll get to the next. It's because of TikTok, it's already complaining because of the see? video. Um, what, what, what, does the atmosphere look like today? Uh, which it was and a little bit lighter than Okay, so uh, what do you what, what are what are wishes for the next year that we're just about to enter? Because in some other other countries now, New Zealand, New Zealand and other other countries now, I think there are just few hours for the next year. So what are your wishes before the, before before next year comes? I wish Nigeria united. Okay, take those words. These are very well-educated Nigerians. You can hear what she said. She wished that Nigerians were united, which is okay. I mean, we've got to be united, but we can be united away from Nigeria as different countries. And I don't think those that are living in different countries are united, but they manage each other. But can we truly say we will unite in the current state of Nigeria after 63 years? Again, we need a lot of equipment for my team on the ground. They need the wireless mic. All this thing is going to cost me money. I don't have that money. So we're using the little resources right now. We are ready to serve the Yoruba people and go out there because what we are doing gradually is bringing the current up-to-date of situation room in Nigeria we need to buy gadget we need to increase the capacity of what they're using i have just set up one you know in the next couple of days they'll be coming out doing their own program apart from what i'm doing we just i just sent you remember last year i told you we, i sent some goods to nigeria you know uh, computer monitor uh, you know one of them is already ready to go now you know in terms of even if it's not a long program like myself we will dedicate complete day, Monday to Friday, particular hour. It needs to have a constant electricity, a generator. All these things, you know, or you just want to be seeing my own face every day. I don't think you want to see my own face every day. You want to see other things. as Well, that's why these things are all on the ground. And uh, I, I, I them from one place to the other, from Lagos to Ogun State to Ojaudon. They're trying their best to bring up to date of the present situation in Nigeria and in Yoruba land. So tonight, it's all about the review again. Where are we? What can we do? I want to pick one more video from what if, you know, the video that, that came back um, see if I can get one more. Okay, this is uh, what is the current price of vegetable Let's hear this. Two fifty ló ti dín ìsẹ́yìn tí pápá lásìkò ti fi ìgbà tó lọ́mọ́ lé èké ló jẹ́ pápá pápá jòsí lẹ́yìn pápá pápá jòsí abẹ́kúta jòsí abẹ́kúta. síbẹ̀ náà fi di nda. pápá inside ìwé so àmọ́ wọn ẹtí wọn ní fáwọn èèyàn wa náà tí wọn ti fẹ́ tó fẹ́ lórí nǹkan tí ń lọ yìí náà. nǹkan tó kún tó kọ́ gbé nǹkan wọn gba ọkọ̀ òyìnbó. pápá sọ̀rọ̀ lè gbé wéwà. Irrigation. So even if we're not getting the rain, there can be irrigation to support the farmers. Our Mr. Femi Adeyemi, good morning, sir. Mr. Oyelabi Amusa, good morning. Prince Adekunle, good morning. uh, Mr. Waris, you know, they say, how hard is hard, how tough is tough, in the question mark. Our people are not lazy. Nigerians are not lazy, but we don't have the system, um, you know, to to make things work. So I want to move swiftly to another angle that I picked up on Instagram, and I'm going to look for that exact video from this guy that I posted so I'm going to go back to my Facebook page where I posted the video right now uh, so that I can now go on the Instagram page of the guy I want us to listen because it would be nice to listen to it first before I do a kind of summary so what the British did they used a lot of our people during the World War One and World War Two to fight for their own whatever reason that they were fighting for wọ́n lu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. So this video I picked up from somebody called Ismaila Salisu. I guess it's, a, it's somebody from the north. It could be Fulani, it could be Hausa, I don't know. But it just came through my Instagram yesterday. So what I quickly did, I did a screenshot because I will not remember the name again and I didn't want to download the videos. We keep downloading videos all the time. So his name is Ismaila. So let's go and look for Ismaila. Ismaila. Yeah, that's him. So I guess Ismaila Muhammad Salisu is called. It might be somebody in military, but I could see that he has so many. He has Bajabia Mila, he has the former terrorist guy called Isa Patami or whatever, you know, uh, Mayegun normally call them. So a lot of, you know, yeah, I can see that, you know, 2024 so he might be in military, I don't know. But let's listen to this because he actually posted this video. Then I'm gonna we're gonna talk about it. What is the end game? I want to make sure I have this charge. Uh, please remember to support us. Your support is well needed. You know, I know a lot of you wants to support. You don't have the means, but those that have the means, do not hesitate. If you really, really want to support and you're not too sure how, reach out to me. It is important that we get as many of your support so that we can be able to do much more in 2024. Uh, the more you support them, I will not be able to show the video, but if you want to watch the video, go to Ismaila Salisu on Instagram. Let's listen to Ismaila Salisu with this video. Sorry. This is the story of the greatest, Nigerian army warrior of all time. His name is Captain Kyari Magumiri, born in 1897, a Nigerian soldier who fought in both World War I and II. Magumiri was from Borno State. In 1913, he crossed the border to northern Cameroon and joined the German forces to fight against Britain during World War I in 1915 the German forces awarded him the Iron Cross, second most highest medal of honor, for his bravery and efforts in fighting through a British ambush, and serving lives of many Germans, upon the death of his German officer. Megumari, was later captured by the British, Ngarua and was taken as a prisoner of war. The British realized his amazing tactics in war and bravery. In 1917, he was released and was offered to join the Nigeria Regiment, to fight on the side of the British during World War II. He was posted to the 3rd Battalion and was given the rank of sergeant in 1920 and company sergeant major in 1924 and was promoted to the rank of regimental sergeant major just after the Abba Women's Riot in 1929. During World War II, Megumari was posted to East Africa, and then North Africa. He saw the capture of Mogadishu and fought through the Abyssinian campaign. After the defeat of Italy, his battalion was posted to Sierra Leone, where he met and trained Nigerian recruits such as General Aronsi, Mainolari, and Philip Effiam. When his battalion was merged with the 81 and 82 West Africa Division, he followed them to the Burma, present-day, Myanmar. In 1945, after the end of World War II, he represented the 3rd Battalion in a victory parade in London and was awarded the British Empire Medal of Honor. He was promoted from the rank of Company Sergeant Major to the rank of Captain, being the first non-commissioned officer to be given the rank of Captain in British West Africa. He retired in 1953 as a captain in the Nigeria Regiment. May his gentle soul rest in perfect peace. His name remains revered in Nigeria Amongst those with a sense of pride in their nation and its history, he played a crucial role in the shaping of a new generation of Nigerian soldiers. An army barracks was named after him in Lokoja. God bless our fallen heroes, God bless the Nigerian army, God bless the Federal Republic of Nigeria. Amen. You're <laughs> the greatest Nigerian. Did you listen to that? I'm sure we all did. I just want to monitor my screen and pick up comments coming through from the bigger screen. So bear with me. How many of us listen to that? Do you want us to play it one more time? Let's play it one more time. An army warrior of all time. His name is Captain Kyari Magumiri, born in 1897, a Nigerian soldier who fought in both World War I and II. Marie was from Bol. State. In 1913, he crossed the border to northern Cameroon and joined the German forces to fight against Britain during World War I in 1915. The German forces awarded him the Iron Cross, second most highest medal. Alright. Okay, already TikTok is already messing around, so I'm going to leave the video. So, we've got a bit of feel from that video. Number one, let's go now according to Wikipedia because I found this person on Wikipedia, Kyrie Magomeri is called. That is his name. And I've posted that on Facebook and Instagram and wherever in case you want to do a bit of research. During this video, they talked about the women's war the Abba Women's War or Women's Riot. I'm going to talk about that as well. That took place in 1929. But I, I need to stretch my leg, so I'm going to uh, play another uh, video while I will stretch that leg, then come back, then we will be able to um, continue. So I think I should play. Should we listen to Toye or should we listen to this guy? I could not find this guy to follow or listen to rather whatever on TikTok. But this video, I've kept it and we've used it a few times. Let's listen to it, Mumpadabo. When this collapse comes, and it's going to come, we in the UK are going to need to have some serious reflection on mistakes that have been made and especially our foreign policy in history. And we're going to have to rely on these nations that we've been stealing from for years to deal with us because we need them. We're not like Russia. We're not self-sufficient. Russia has its own oil, its own food, its own. It doesn't have to import anything. It can survive without the world. We, a tiny little island, do not have that luxury. We need to import. That's why we've stolen so much shit in the history. So, what happens, do you think, in the next decade as African countries are rising and getting more powerful? And the Western countries that, that had them under their heel for so long, like the UK where I live, are on the way down and their economies are collapsing. What help do you think we're going to get from those uh, those countries that are becoming more powerful? How do you think that the Africans are going to look towards the English with regards to trade deals and buying their uranium off them if we need to. They're not going to look too kindly, are they? Especially if there's absolutely no apologies whatsoever. And as far as I can tell, this country doesn't apologise for jack shit. And the reason it doesn't apologise is because if it apologised for the stuff that it's done, it'd have to start giving back all of the stuff that it's <laughs> stolen. I've spent hours inside the British Museum. That place is an absolute, it's a treasure trove. It's incredible. And it's nearly all nicked. And we're going to have to, in the UK, in the West, really start looking at our place in the world and really start looking as to whether we really do value the things that we say we do. I saw somebody earlier saying, you know, this is what the West do. They just play pretend. It's no wonder. It's no wonder the West now accept a man being a woman if he just identifies as one. Because we in the UK have been identifying as a nation that is on the side of law and order a nation that values free speech as it's censoring everybody, a nation that values freedom of the press and is a shining light and a beacon for freedom of the press throughout the world, whilst it's literally torturing the best journalists the world has ever seen in its capital. We say we are these things, our government says them all the time, the diplomats are like that, but it's just all hot air. Nothing we do as a country backs up what these people are saying the country is. Nothing. I love my country, and that's what I want my country to turn into, to be. It's, I think it's the most patriotic thing a person can do. But when I talk about these things, people call me a Putin puppet. They've been propagandised to such a degree. They don't know their allies when they meet them. Okay. And we've got some serious, serious apologising to do in this country. To all of these nations that we have stolen from, to all of these nations whose leaders we've helped assassinate and overthrow, all of these coups that we've done around the world in countries just because we didn't like what they did. So we killed them and we overthrow them and we put in a dictator who created a sort of secret service and was just brutal to the people in that country. We didn't care. As long as we carried on getting the oil. We're meant to be a country that cares about these things, that cares about truth and honesty and justice. This country prides itself on the UK justice system. Well, there's no greater injustice in this world right now than the imprisonment of Julian Assange, and we're the ones doing it in the UK. And to all those people in Africa, rise up. I'm in the West and I'm fighting for you. And I tell you, we really are. The people in the country, the people in the UK, the people in this chat in the UK who know the truth, we're on your side. We want our country to be the things that it says it is and it's clearly not. And I really do wish to see the rise of Africa in my lifetime. I would love to see it. And we're seeing at the moment the rise of Russia and China. I'd love Africa to go with that as well. But this is not good for the West, especially if we carry on when this collapse comes, and it's going to come, we in the UK are going to need to have some serious reflection. UK will have a serious reflection. Why is this man talking like that? Ah, you know, we're back again on our seats. My name is Olami Koike. If you're new to the platform, you can follow the program. We are live every day. I don't give date and time. I mean, I don't give time but you can be assured that you will catch up with my program on a daily basis. We are working to make sure that our next program from the next team will also be coming up uh, at certain time. So those ones will be specific. Totobani 7 o'clock, Laro Ebaoni 7 for news update. We're working on that. We're preparing the ground for them. Uh, we need more you know, things to work. If you have a laptop that you're not using, you can wipe it off. You can send it to me. If you have an old tablet, uh, internet phones they are called jusinule a phone or àwọn àkáwà tó They need at least maximum three phones because of the current situation of Nigeria electricity. You know, I bought new phones for them few years, I think in 2021, but charging these back, you know, and we have about 25 of them that are working for me. So we need to equip them to be standard of where we can be able to say yes. Some of them will be doing more recording, not on the phone. They'll be doing with proper camera. I've sent certain cameras to them. I'll be sending more stuff this month. I plan to send more stuff again before the end of this month. So we need your support and assistance to be able to do as much of this. So let's talk about this man. That's a pick story. Don't pay me, Kyrie Montgomery. If you go on my Facebook right now, you will find him there. I've posted it already. Um, Silver Badmore says, No matter how we can unite, sir, in that zoo country we are talking about, so many different languages, language and faces, how we want to fix that for now. Long again since 63 years. So um, many of you that says that you can still fix Nigeria, maybe you should come and explain to us. Mukiba Bawa Oye Labi Amusa. Thank you so much. Uh, Baba Mejibari Francis Babawa Babawa Onowayi Tesi Onowa Tesiwaju Ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ máa kó wa délẹ̀ maa bí Joshua ṣe kó àwọn ọmọ Israẹli dé ilẹ̀ lérí bẹ́ẹ̀ ni Olúwa yóò olúwa yóò tò yín ó tò yín lẹ́yìn àti àwọn tó pẹ̀lú yín thank you so much sir i mean yorùbá wa ó lè má strong but i'm trying at least you can see that i was able to read that ẹ ṣé gan bàbá wa nínú olúwa bàbá mi ẹ̀gbọ́n mi brother mi lukman ọláìdé mo ṣáìtì yín mr samuel afọlábí mo kí yín gbogbo ẹ̀yin ìta mo kí yín ajígbára mo kí yín sáà Mr. Adeoye Adeshina Lani, like I said, it's a live broadcast, so we're not in a rush. So I want to appreciate because if people are still with me tonight, I mean, it's almost five o'clock in Nigeria, it's four o'clock in London, and we're still live. You know, we're not tired. mo kí gbogbo ẹ̀yin lórí Instagram àtòrí TikTok um, kàn jogen. lè jógẹ̀ Mr. Matthew Dewumoki. So if I cite anybody else again, uh, but ẹ bá comment àlèrè mo mọ̀ pé àwọn tó ní Dagboru woman àwọn náà wà lábẹ́ ètò but wọn lè comment mọ̀ because ẹ mọ̀ nígbà tó ti kúrò níbí wa ojú ojú ò ń jẹ́ kó comment but ah, okay it doesn't matter you know but don't come here and abuse Baba Akintoye and Igboho màá bú bàbá ẹ̀ màá bú ìyá ẹ̀ màá bú gbogbo family ẹ̀ because as far as I'm concerned those your family have not done what these two individuals have done. You can come here and comment and you know you can even challenge us for some of that things, but I will not tolerate the abuse of Igboho and Baba I will I will call I will my own padà sí ilé dáadáa. So so it's better you don't even comment. Mo mọ̀ pé wà lábẹ́ ètò ìnà gbogbo ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà tàtijọ́ wà tẹ́lẹ̀ gbogbo ẹ change account I know that ẹ wà you know and most of you mo máa ń along the line lórí TikTok especially in wọn dàgbòrú yẹn ẹ kàn máa pọ̀rọ̀ ẹ máa parọ́ fúnra yín kẹ máa frustrate ara yín níbẹ̀ nígbà tí diaspora kan náà ń lọlé tó wà lára àwọn dagboru tó wá náà ń lọ sí tinkan òun lọ gbẹrù ṣé Yorùbá gọọmẹ ló fi gbẹrù yẹn jáde idiot. Let's talk about this man tó ń pè ní Kyrie Kyrie Montgomery irú èèyàn wo ni late Captain Kyrie Montgomery. We've now been able to find out because of the video that played lákọ̀ọ́kọ́ mo gbé lọ sórí news bí anything máa jáde látàrẹ ó kàn gbé bọ̀nú bọ̀nú jáde so it shows that it's from Borno state it shows that we don't document things as much the reason to show wà lórí Wikipedia is because the British that he worked for and the award he got and the training to fund many people. So I'm looking at uh, there's a Facebook two years ago. The Facebook is from the Northeast Reporter. It was posted on August the 7th, 2021. And it says, late Captain Kyrie Montgomery from Bonu. The same Bonu, you know, Sherry, ta bá ń sọ àwọn history báyìí kankan I just want us to reflect back and say okay so kí ló wà ní Borno gangan tó ń fa a lot of these atrocity kí ló wà ní Plateau kí ló wà ní this and there. uh, it was the it was from Borno was the first Nigerian mo fẹ́ ka take note of this the word Nigerian did not come up until 1914. But according to what we heard from this man, Tansoy, Mr. Maurice Jimaduni, the British West African Company troops. So when was Nigeria Army formed? Sherry <laughs> Roto Dipafunwa, lama debunked this time around, especially when we get this kind of history. So what I'm going to do, so I'm going to uh, bring this i got a better image of him now so what i'm planning to do right now is save this image and then right now post it i'm going to cop the copy the same thing from this guy uh, so my reference see northeast reporter my poster, sorry twitter mini which i'm doing right now so Twitter is called X but a ṣe láti máa pè ní Twitter because not everybody knows this so so that we can understand that this British company tá in Nigeria, what they did was they just used us for different reasons you know they needed the military from us they needed the army so I posted it on that side and I'm also going to be posting it you know and to bá sí program to bá rí message anything. i kọ pick ẹ láàárọ̀ so i'm posting it on the community as well on on uh, on uh, my youtube so that kẹ́yìn lè the team on Soy. i got a better image of him with the british military guys you know okay i don't need all these ones so take that one out so now i've posted that as well okay i can now copy properly so I just want us to have a better understanding that we are all in big problem. Uh, Kíni daddy, wa wa Rich Jinodu sọ mo mí sí kọ́mẹ̀ntì níbẹ̀ yẹn kí ló dé kọ́mẹ̀ntì yẹn jáde lórí TV mo rí kó uh, Mr. Dennis Otoni please baba I want a request something I think is for you to start to replay to the rally the dear Chief Sunday Igboho in by replaying now to wake up people's mind again okay. I'm actually ṣe bẹ́ẹ̀ what am I having to Africa, Mr. Waris ní uh, in 1879 a 1,200 member army paramilitary Hausa constabulary was formed. In 1896 the Lagos police was established more so the Niger coast constabulary was formed in Calabar in 1894 gbogbo táìmù yìí kò tí ì sí nǹkan as at 1800, okay, under the newly proclaimed Niger Coastal Protectorate. The water went further to sọ so the northern had always been empowered by the British. British West African Company troops, so when was Nigerian army formed by itself? His biography date is an ESA. Is a northerner's, no doubt. You're quite right. Well, Wikipedia is a primary source history not a tertiary source history ẹ ṣe gan wiki máa ń parọ́ thank you so much. àwọn èèyàn ló ń impute ẹ èmi ò lè èmi ò lè impute data mi sórí wikipedia it has to be people that have to do that and people have the right they can edit it but n tó bá ti mẹ́mi ṣe it has nullified just the same thing you know with all our religious books as well i'm sure you all understand what we mean by that so let's just go with what we have so far so Facebook tí mo rí yẹn àwọn not náà ló kọ so definitely they will be excited and this is why we say that wọ́n ti gbé agbára fún àwọn not ó ti pẹ́ you know so late Captain Kyrie Magumori from Borno State was the first Nigerian to be promoted to the rank of captain in the British Army in 1953 after making a gallant performance in the First World War and the Second World War. Ta ló máa Third World War? I hope you are getting the message. Ẹ mọ̀ pé ogun àkọ́kọ́ àti ogun èkejì wọ́n àwọn Nigerians àti Africans lò ta ló fẹ́ lò nísìn fún Third World War because ayé ti lajú nísìn ṣé ṣé tí ọba yàtọ̀ sẹ́ni tó ní British passport tó yẹ pé o ti sú allegiance ṣé wàá kọ̀ lọ nísìnyí wàá lọ kó àwọn Nigerians kékeré wàá lọ jagun World War three From the source again, he was born in 1897. So now, mo fẹ́ debunk irọ́ kan níbí báyìí nísìn and I hope I'm right. Ẹ jẹ́ ká ká máínọ́ọ̀sì nineteen fourteen ká yọ kúrò nínú eighteen ninety seven kí ni difference tó máa wà níbẹ̀ because wọ́n náà bí ní eighteen ninety seven in Borno wọ́n wá kọ Nàìjíríà sí but from what we know kò sí nǹkan kan tó ń jẹ́ Nàìjíríà as at eighteen ninety seven African parrot I cite my brother àwọn ọmọ nǹkan bí àtìyàwó ẹ jẹ́ ká yọ ẹni tó bí ní eighteen ninety seven aod ni títí di 1914 because that means pé wọ́n ti bí ẹni before 1914 tó ń pè nàìjíríà kí ló dé tó tún ṣe wá ń sọ pé he was born in 1897 in Bonu, wọ́n wá fi kọ́má nàìjíríà so ẹ lè rí pé wọ́n ti wọ́n ti mess up history wa wọ́n ti distorted. ẹ̀ in tó ń wọ̀n lọ́nkọ in tó bá fẹ́ jẹ́ ká mọ̀ lámọ̀ eléyìí tí mo sọ nísìnyí ẹlòmíì èmi láìtàlá èmi ò mo ò bá ní ìpàdé rí látijọ́ tá a ti ń ṣe Yorùbá nation látijọ́ tí mo ti dáyé at forty plus so in tó bá mẹ́mi tẹ́mi tí mo wà láàbúrò tẹ́mi ò gbọ́ báwo ni wọ́n tó wà ní òkòkò máì kò ṣe fẹ́ mọ̀ àmọ́rọ́bà àwọn náà ti lè mọ̀ because èèyàn wọn ni ẹ ṣe gan ni bàbá wa ẹni Ọlọ́run dá so arákùnrin yìí ó ti pé ẹ jẹ́ kí n mú picture jáde láti bíbá since that he post the uh, I then post the picture again sorry Facebook níbí báyìí so mo fẹ́ picture one, seventeen years old seventeen years old man Tell ta ló máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ̀ àsárídòkobọ̀ seventeen years old man the lies What a parọ́ wọ́n ti parọ́ wọ́n ti parọ́ irọ́ yẹn nísìn òun làwọn ń try láti debunk náà símbọ́lá yín ti sixty seven Mr. Gani Olóyèdè mo ní pé mo ní awo ní láti nineteen mo bọ̀ yíyẹ̀tọ̀ bí títí dé nineteen fourteen ni mo sọ o wọ́n bí ní eighteen ninety seven títí tabaka eighteen ninety seven títí dé nineteen fourteen kò lè pé sixty seven now or okay we have to ẹ jẹ́ ká tún confam pẹ̀lú ẹlòmíì seventeen years old ẹ̀ eh? níbo ẹ̀ ń ti rí bí ẹ ṣe mistake ẹ jẹ́ kí n mú picture wá fún wa <laughs> paper genocide yorùbá ló ló ló gbọ́ yí yorùbá ti jí ká má sùn ẹ̀ máa yíyan kan fún wa ní fàbọ̀ mọ́ gbogbo ẹ̀ làwa máa a máa mo ní lórí ètò tiwa yìí àwa mo ní time ibi bá ní lecture room yìí I break it down to the pieces pieces by pieces a máa wo date because nígbà tó ń sọ fún wa nísìnyí pé wọ́n béèyàn kan ní eighteen ninety seven inú bo lọ́bi sí <laughs> ṣé inú bọ̀nú empire lọ́bi sí make una play àbí èmi gbàdá máa sọ fún mi náà nìyẹn Koiki dey play gbàtẹ́ ẹ̀ ní understanding kankan now picture arákùnrin tá à ń sọ yẹn lélẹ̀ òun lélẹ̀ picture nìyẹn lágbára ọlọ́run like I said our laptop will be up and running again so picture nìyẹn so ẹ̀yin tẹ́ wà lórí what I will do ẹ̀yin tẹ́ wà níbí báyìí ẹ jẹ́ kí n lọ mú picture kí n change background mi so that kẹ́yìn lè rí picture dáadáa ẹ̀yin tẹ́ wà lórí Koiki Media àti orí Twitter so while I'm still showing his face here màá okay ẹ̀yin tẹ́ wà níbí báyìí náà mo lè change it mo ti wà pé ìta lórí quick Media ṣàwọn tó ń wò wá látòrí laptop àwọn máa rí background ẹni tẹ́ wà lórí YouTube nìkan fóònù lẹ́yìn lò àti TikTok uh, I can change that on TikTok as well uh, so that's it so ojú ẹ̀ nìyẹn fẹ́yìn tẹ́ wà lórí quick Media so jẹ́ ká ṣe the same thing náà ní bíbá so that at least that way lágbára Ọlọ́run all our system will be working in sync synchronization. So I hope I got it right. So in 1897 to 1914, he was 17 years, and from 1897 to 1953, he was 56 years old. Ṣé 1953 lọ sọ pé kú ni? Ọ̀rọ̀ nígbà tó kè nígbà ẹnu mọ́ àti ìdébẹ̀ mò ń bọ̀ níbẹ̀ yẹn. Yí ẹ̀tọ́ bí ni mo sì fẹ́ ká stick to. So already bàbá yìí ti pé ọmọ 17 years. Ṣé mo pé ní is the time tí wọ́n ṣe òwò ẹrú táwọn ṣe mọ̀ káwọn òyìnbó ti dọ́dọ̀ tiwa ẹ mọ̀ kọ́ ti wà pẹ̀lú wa for some time kò ń ṣe pé after nineteen fourteen lọ́ṣẹ̀ dé because according to ìtàn tá a gbọ́ ṣe mọ̀ pé two over two hundred years how long did the slave trade last ẹ jẹ́ ká lọ wò yẹn how long was the slave trade in Africa how long ló fi last Over the period of the Atlantic slave trade from approximately 1526 to 1867, some 12.5 million captured men and women and children were put on the ships in Africa and about 10.7 million arrived in America. So that means about 2 million of them died before they got to America àwọn ọmọ amẹ́ríkà kọ̀ọ̀kan ìbínú tí wọ́n máa ń le gan ok so mo fẹ́ mú picture yẹn náà wá sí bíbá so later tá a bá post ẹ mọ̀ kí tí bá ti ṣe program mi tán mo máa ń post video mi so ẹ rí picture yẹn dáadáa ẹ̀yin tẹ́ wà lórí youtube tẹ́ bá máa tún video yìí wò so ẹ jẹ́ kí n add ẹ̀ sí ká wá fi sílẹ̀ bẹ́ẹ̀ yẹn because ọ̀rọ̀ bàbá ìlà ọ̀rọ̀ máa ọ̀rọ̀ bàbá ìlà fi sọ díẹ̀ nísìnyí these are all the lies irọ́ parọ́ fún irọ́ táwọn òyìnbó gbélé wa lọ́wọ́ so ẹ̀yin tẹ́ wà lórí Koiki Media àtẹ̀yin tẹ́ wà lórí Koiki Media Odùduwà àwọn rí page yẹn wọ́n rí picture ní yẹn dáadáa but ẹ̀yin tẹ́ wà ní the other platform this is just what the man looks like you know let me blow it a little bit so òun lè lè arákùnrin tá à ń sọ yẹn I know it might not clear very well but that's him there as you can all see his face so bàbá tá à ń sọ yẹn lè lè okay so òun àti òyìnbó Britain because òyìnbó nìyẹn òyìnbó pẹ́ẹ́pẹ́ lúkúlúkú Pepe, these are all the lies that we are working to debunk a ti ṣe two hours fourteen minutes so far aago mẹ́rin ṣe fi lọ lónìí wọ́n rẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí ń pẹ̀rùn ní nàìjíríà ẹ̀ ṣì fọkànbalẹ̀ ẹni tó bá fẹ́ lọ sùn ẹ̀ lè lọ sùn àwa ṣì wà ń some sheep the Atlantic slave trade passage ẹ̀rọ Mr. Hollywood okay yẹ́ ìyẹn gangan tẹ̀ ni mo need How long did the African slave trade lasted? Wow. He? Ẹ wọ pé two hundred years lèmi sọ, ó jù bẹ́ẹ̀ lọ. It's almost nine pm Lord yín lọ́hùn tíjẹ baba. Okay. Ẹ̀yin ilẹ̀ṣẹ̀ mọ́ ilẹ̀ṣẹ̀ mọ́ lọ́dọ̀ yín ni àwọn ilẹ̀ṣẹ̀ ń wọ club lọ ni àwọn tó dẹ̀ ń lọ síbi iṣẹ́ àwọn tó ń lọ ṣe night ọtí wà lẹ́nu iṣẹ́ àwọn nurse àwọn to máa clean àwọn business analyst àwọn IT 400 years ni slave trade ṣe last ẹ wá ní ẹ fi pín nàìjíríà yẹn kí ló ṣe tí mò ń ní glitch lórí lórí system níbí báyìí àṣà ah, okay i think it's stable now jẹ́ ń gbé laptop yẹn gan súnmọ́ mi tí wàá too far away yeah mo kí gbogbo ẹ̀yin tẹ́ ṣe wà lórí ètò pẹ̀lú mi ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí Twitter mo kí yín náà as well ẹ pín ètò yẹn àbí ẹ láìkì nǹkan tá à ń ṣe bíbà bíbà ẹran kan lè ti máa gbọ́ gbogbo tó ń lọ nàìjíríà nàìjíríà òṣìwò nàìjíríà òfòwò pásítọ̀ kan bá ní ká pray fún nàìjíríà kẹ́ bu ìpè fún wọn nàìjíríà òfòwò là ń pray fún four hundred years for over four hundred years n tí wọ́n bàjẹ́ for four hundred years ẹ̀yin wá ní Koiki Yorùbá nation yìí ń pẹ́ jù ó ń pẹ́ jù. ẹ rí i pé kò ní easy TJ Baba ni we African of this generation we supposed to react four hundred years of slavery ẹ wá fi gba Nàìjíríà kúrò lọ́wọ́ òyìnbó in under three years ẹ wá fi máa blame àwọn àti bàbá Akíntóyè àti Ìgbòho pé àti fún yín ní Yorùbá nation ẹ má bínú ìta wọn bíbá ẹ rojú mi dáadáa mọ́ yẹ that's it àbí ẹ wá fi máa blame àwa ẹ wá fi wá kó pressure pé èmi ni mo da Nàìjíríà rú ṣé èmi mo kó yín lẹ́rú for four hundred years ẹ lọ bá àwọn bàbá tó kó wa lẹ́rú ṣé nígbà tó ń sọ pé wọ́n kó wọn lẹ́rú ṣé bàbá tèmi wà lára àwọn tó tà yín ṣé grandfather mi àbí great grandfather mi ṣé ẹ mọ̀ pé each one of us bàbá wa àti ìyá wa ọ wà ní àwọn ẹrú tó kó lọ àbẹ́mọ̀ onígbà tó sẹ́mọ̀ ẹ̀sìn tó kíyàn kan wá sọ fún yín ṣé ẹ̀ mọ̀ pé gbogbo wa wà lára àwọn ẹrú <laughs> four hundred years tẹ dé slave museum ní Liverpool ẹ sunkún bẹ́ẹ̀ tẹ sunkún jáde ẹ sunkún sínú ilé. For over 400 years, more than 15, 15 million men and women and children were victims of tragic ẹ̀gbọ́n ìbò tó pé ìyẹn làwọn akátá kan ṣe máa ń bínú. Mr. Fab, I always said it that it has no time limit. Ẹ̀jà àdàkanrú àdàgbòrúurú ẹ mọ̀ pé jà gangan gan sẹ̀ tẹ́ bá jà gan sẹ̀ ó lè last two years kí gbogbo ẹ̀ tó níyànjú débi pé a máa bẹ̀rẹ̀ sí negotiate ẹ fi pé tí bí àfúrà gan bá dá wàhálà lẹ̀ ó máa lọ straight away ni <laughs> ẹ̀yin tẹ́ wàá lẹ́ máa ṣe sùúrù gan níbi tọ́rọ̀ dé nísìn four hundred years ló fi kó wa lẹ́rú sixty three years láti wà nù nàìjíríà ẹ̀dẹ̀ fẹ́ ká upturn gbogbo ẹ̀ within the years tí ẹ̀yin kan dẹ̀ tún sọ pé ẹ̀ ti ready àwọn kan tún lọ dìbò fún Tinubu ẹ ti wá dìbò fún Jagaban tán nísìn ojú gbogbo wa ti wá jà ọmọ olódò ọdẹ ó ti fi wá negotiate kí ni United Nations sọ ẹ má bínú papọ̀ tún yá àbàrà díẹ̀ mọ̀ kó tí yàrá bá ń ṣe program ìyàn kan tún máa lọ ìnà kí ni United Nations sọ slave trade International Day of Remembrance of Victims of Slavery and Transatlantic Slave Trade for over 400 years. Ọmọ ẹni 400 years mean? Ṣé wọ́n pé Akérédolú kò pé 100 years? Now imagine pé Akérédolú was 100, another person was 100, another person was. Ìyẹn la ṣe ń sọ pé tẹ́ ẹ̀ bá mọ̀ ìtàn wa lè parẹ́ for life tá à ní wọn ní gbúrò yorùbá mọ́ láyé ọlọ́run jẹ́ kó dé séjì yẹn o ọlọ́run tẹ̀ ní gbà bẹ́ẹ̀ fún wọn èèyàn kan ṣe àwọn sọ pé kò possible ṣé bàbá Akíntóyè sọ fún wa pé àwọn amíníà ẹ gbúrò wọn mọ́ nísìn ọ wipe ogun wọn off dànù mo kí bàbá wa Bello for real ẹ ṣe gan ni sá tẹ́ ń darapọ̀ mọ́ wa it's not easy fẹ́yìntẹ́ wa Nàìjíríà àwọn tó wà lamẹ́ríkà wọ́n gbádùn because time zone ẹ̀ wà pè fún wọn èmi dẹ̀ ti sùn díẹ̀ so mo ṣe ní strength for probably another an hour bàbá wa ẹni ọlọ́run dání don't mind those that are blaming you maybe you are a politician ṣé mo ṣe chairman rè local government chairman mo ṣe rí ẹ lè rẹwọ́ ẹ lè sọ pé mo ṣe politics ní nàìjíríà rè but we are here trying to defend ourselves truth tower ẹ káàbọ̀ sórí ètò for over four hundred years èmi ò mọ mo lè sọ ní yorùbá so ẹni tó bá lè kọ ní yorùbá ẹ bá mi kọ síbẹ̀ màá try bí mo lè pronounce ẹ kí ni four hundred years ní yorùbá for four hundred years wọ́n kó fifteen million people first they take your culture bẹ́ẹ̀ ni dadi adefalaye wọ́n gba culture then wọ́n gba èdè wọ́n ní ká máa sọ òyìnbó ṣé òyìnbó láwọn tijọ́ náà lọ́hùn-ún sọ. So irinwó irinwó ọdún ọdúnrún mo ṣáà ti rí ọdún mo dẹ̀ rí rún gbogbo ẹ̀ ṣáà ti rún mọ́ bẹ́ẹ̀ ọdúnrún wọ́n fi kó wa kúrò lórí ilẹ̀ wa àwa ń bíòde ọ̀dọ̀ tiwọn plantation ẹ ti rántí sugar plantation èrèké kò ń ṣe èrèké ìbọn ni mò ń sọ èrèké tó ń jẹ ìkọ́hùn lọ́ fi ń ṣe sugar àwọn àwọn yẹn wá ń ṣá oko lọ wọ́n ń ṣá oko lọ ẹ lọ́wọ́ kúntakúntẹ̀ gbogbo gbogbo underground ìlú yìí àwọn tó gbé underground yẹn ẹ wá mọ̀ púpọ̀ tó sanwó fún wọn <laughs> ọmọ nàìjíríà wa ni i'm a proud nigerian ẹlòmíràn tẹ mọ́ gba slave trade ẹlò i mean you okay so you want us to forget about slave trade ìní mo ti sọ de tiwa bíbá ẹni ìní àwọn ọmọ british a lè máa sọ pé ìní so you want me now torí pé torí pé kí lè nífẹ̀ẹ́ Tinubu kí n gbàgbé ìran mi ṣé Tinubu rántí ìran ẹ̀ mọ́ ẹnu wa náà ló máa ṣe gbogbo ẹ̀ náà là ń wò níwájú wa yìí ojú ló ń kan gbogbo wa let's leave that for now because tẹ̀ka má tún wọnú ìyẹn lọ nísìn lálẹ́ mo fẹ́ ká padà sórí arákùnrin tá à ń bá lọ tẹ́lẹ̀ so a ti detect pé arákùnrin tá à ń sọ yìí he was not a Nigerian níjọ́ tó bí TJ Babani dey damage our life for four hundred years in Africa Africa tó da tó dùn mo fi gbé ẹ̀rọ ẹ̀ láti yọ ẹ̀rọ ẹ̀ láti ṣí kọ́ńtì nìyẹn Africa kẹ máa wo máàpù yẹn kẹkọọ máa wo lẹ́gbẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́gbẹ̀gbẹ̀ mọ̀mọ́ tó ń ṣe laptop mi kí ló dé tó ń ṣe balabala tó ń ṣe bolobolo ń ṣe àjẹkára owó kára mi kò ṣàánú àkókò ti pariwo títí títí títí tàbádẹ́ nínú la ṣe máa máa lò. nǹkan fẹ́ kẹ́ máa áfíríkà lẹ́ ń wò níwájú mi nísìnyí ibikíbi tí áfíríkà bá ṣáà wà áfíríkà lẹ́ ń wò yẹn gbogbo aláṣà ń rí máàpù yẹn that is Africa wọ́n ti báyé wa jẹ́ for four hundred years bó ṣe ṣẹlẹ̀ àwọn kan ní kí ló báwo ló ṣe àwọn kan tẹ̀sí ń wọ́ndà pé báwo ló ṣe rí wa kó àdánù àṣàwọn pé wọ́n kó wa now ẹ jẹ́ ká padà sára bàbá yìí tá à ń bá lọ mo ti fi image wọ̀nyí so i'm gonna read a little bit like i said àwọn èèyàn ló kọ ilé okay so even if we don't believe anything àmúdíẹ̀ lára ló náà according to what we know Kyari Magumeri also known as Chari Montgomery wọ́n ní 1897 ni wọ́n bí wọ́n ọ̀wọ́n gbà tó kú that is question mark what a very sad note was a Nigerian soldier bá ti ṣe gbọ́ nínú fídíò yẹn who fought in both world wars ó jà nínú ogun méjèèjì ogun méjì tó sì lọ òun náà ni ogun world war don't forget the Benin massacre of eighteen ninety seven hey eh, àwọn bàbá yìí tún mú mi lọ sínú history ẹ sọ mi di history teacher lálẹ́ yìí nígbà tá a bá tẹ̀ mọ̀ history wa because tá a bá mọ̀ history wa ni kò tẹ̀ ká máa tún sọ̀rọ̀ nàìjíríà níbi tí ilẹ̀ ṣúdẹ̀ mr peter pan ṣé kí n ṣí fìlà ní fún yín sir thank you so much mo ò dárúkọ yín lẹ́ẹ̀kan èyí náà wọn ẹ ti fún wa ní super chat lẹ́nìgbà tí super chat wa ṣiṣẹ́ and thank you so much for those of you ah mọ́mí wa kan wọ́n fi àdúrà kẹ̀bẹ̀kẹ̀bẹ̀ prophet ni wọ́n mo èmi gan gbàdúrà ẹ̀ báyìí ẹ̀ wọnú bọ́dì mi lọ ní yẹ́ẹ̀sì ẹ̀hẹ́n òun ṣe gbogbo ẹ̀ náà lówó o wọn bá gbà wọn àdúrà pé Koiki mo mo mo mo mo pe gbogbo tó bá sàlẹ̀ lórí kò ní ṣiṣẹ́ fún ẹ ẹ máa sà á ẹ ń gbìyànjú à ní a fẹ́ ṣí ọkàn àwọn èèyàn wa kúrò lára nàìjíríà ẹ̀yin fẹ́ máa sa oríṣiríṣi ẹ máa sa ẹ̀mí àní gbogbo àjọ wa èmi mọ̀ pé àwọn òṣàlẹ̀ yorùbá wọn ní fàwá sílẹ̀ àfi tó bá yẹ pé ẹ mọ̀ kó má sọ àfi tó bá yẹ pé n tá ń sọ níta ó yàtọ̀ sí n tá ń sọ lẹ́yìn àwa ti fẹ́ra wa àti àwa tèmi ti gbá kámú ti gbà ká mọ́ fọ́lọ́run pé bọ́lọ́run ṣe fẹ́ yẹ kó rí nísìnyí yẹn ọ̀rọ̀ pé mi náà fẹ́ gun Mercedes mo fẹ́ máa gbádùn ọ̀rẹ́ mi kan kúrú sọ fún mi ó ní òun mọ wàhálà tó ń ṣe ó ń gbádùn ayé ẹ̀ ní London ni ó ń lọ Nàìjíríà fún three days wàláì tí bá pè ní Sunday náà wà Nàìjíríà ìbí wọ̀ ló gbé Yorùbá nation dání mo ní kájọ máa ṣe fàájì ní tí mo sọ fún ẹ nìyẹn sọ fún ìyàwó ẹ̀ bá fẹ́ sáré lọ́lé ká lọ ṣe fàájì ká tún padà wá cousin mi kan ṣe lọ́lé lọ ṣe ìyàwó Nàìjíríà pẹ̀lú yàn ó lọ àwọn gbogbo pàdé wa ó gbéra láti London èmi ò tó ẹni tó lè kọ́ pàgìrì lọ Nàìjíríà mọ́ ìwọ wa ń sọ fún mi Mike kí n tún lọ bínú jù lálẹ́ kí n má fún ilé pè mo fi gbogbo ohun tẹ́mi ṣe sílẹ̀ wọ́n ní ṣèbí mi mo gbé Yorùbá nation ọmọ Yorùbá ní gbogbo wa wọ́n ní ṣèbí mi mo gbé Yorùbá nation dání èsì tó kàn wọ́n mo ní ṣe wọn pé mi ò lè pàgìrì lọ Nàìjíríà bíi tiyín báyìí nísìnyí ogun wọn ti dé padà wọ́n níṣẹ́ níbí báyìí three days four days bó ṣe ń lọ nìyẹn àwa wá jókòó à ń pariwo èèyàn kan ti máa ní ẹ wọ́n ti kówó jẹ wọ́n ti ṣe kínní kan owó yẹn nìkan lẹ́yìn lẹ́yìn wò ẹ̀yìn owó influence pé nǹkan tó ń ṣe sáwa tẹ́yìn ò rí owó yẹn nìkan lẹ́yìn rí àbí ìwọ náà wàá gbọ́ owó yẹn kọ́ máa ṣàṣìwọ̀ náà lójoojúmọ́ lórí pé gbé Yorùbá Nation dání àbọ̀ wọn kàn ń ṣàṣìyàn lójoojúmọ́ òrìgbà tá a bá wá sọ síta fún ṣàṣì ẹ̀ ń gbọ́ kí Yèyé Dára sọ bẹ́ẹ̀ ẹ̀ ń gbọ́ kí Ọmọlúkà sọ bẹ́ẹ̀ ẹ̀ ń gbọ́ kí bàbá Èkìtì sọ bẹ́ẹ̀ ẹ̀ ń gbọ́ gbogbo àtà ẹ̀ rò pé wọ́n ń ṣàṣìwá ni wọ́n sàṣì wà àṣàṣì ò kàn ràn wá ni because ọ̀rọ̀ tá à ń sọ is a spiritual fight là ń jà ẹ rò pé physical ni wọ́n kọ́ àwọn four hundred people over four hundred years wọ́n fi kó wa kúrò lẹ́rú àwa kan wá jáde àwa sọ pé ànígbà mọ́ ìwọ wá rò pé easy ìwọ náà jáde kó wa máa sọ kémi náà máa fún ẹ lówó kémi jókòó kí wọ́n máa sọ kémi náà máa kémi bẹ́ẹ̀ náà ṣe ń sọ send owó ẹ kémi náà máa send owó sí ẹ. wàá ṣeré jàre sísítà Eunice owó yẹn lẹ́yìn wà áfítà ẹ̀yin ẹ̀yin mú àṣàṣì tó ń rán sí wa lójoojúmọ́ lórí nǹkan tá a gbé dání látọdún mẹ́ta pé ta òun làwọn lélẹ̀ but ẹ máa sà mo sọ fún yín pé àwa náà dúró ìyàwó mi ó yẹ ṣe ó yẹ ṣe náà ìdíjì tán ni Quran mi àti ifá gbogbo ẹ̀ lèmi lò mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ohun tí a bá lè lò làwa náà máa lò pẹ̀lú yín lórí ìrìn àjò yìí àtàtàn délẹ̀ ni ìgbòho ní no going back ní sẹ́ẹ̀ no intergbedani no going back tó bá ti sú gbogbo àwọn tó kù ìníṣẹ́ bẹ̀rẹ̀ ni mo ní mi ní last man standing idiot all over the place bẹ́ẹ̀ ni èmi mi mọ́ ọkọ lọ sí ilé ajé mo ti ṣe fídíò tèmi ti ṣe twenty twenty ni mo ti ṣe lọ fídíò yẹn kó tó di pé àwọn kan bẹ̀rẹ̀ sí lọ síbẹ̀ kódà Ṣẹ́wọ́n Kútì wá síbẹ̀ gan wọ́n gbé lọ sí ilé ajé ọ̀rẹ́ mi Clyde pè mí mo kíyàwó àti tí ó adérìntó bẹ́ẹ̀ ni may Allah be with you inshallah òyìnbó parọ́ fún wa pé there was a Nigeria níbo ni Nigeria wà ní eighteen ninety seven nígbà tó pín bàbá yìí because there was a Borno Empire or whatever whatever it was called then. ẹ fẹ́ mọ tí mò ń kò ń ṣàkọọ́lẹ̀ má wọrí mélòó ni mélòó ni mò ń mọ ẹ má wọrí ṣẹ́rin hmm. I don't take alcohol pọ̀ mọ́ láìkì fàájì dáadáa ẹ mọ̀ pọ̀ mọ́ bàbá ọmọ bàbá ìjẹ̀bú ni mí kò ń ṣe bàbá ìjẹ̀bú ti bíyàn aláàjì ọmọ táyọ̀ Koiki àwọn bàbá yẹn ṣe fàájì tó fi kú ni pọ̀pítì tèmi tó máa wá ń kírun ní London every Friday ṣé bàbá tiẹ̀ lè wá kírun ní London níbi tí Nàìjíríà dé nísìn wàá tíkẹ́ẹ̀tì one million ayé táwọn bàbá yẹn jẹ nìyẹn wàá dé London ní Thursday ní Baker Street yẹn náà ni tí Buhari ti kírun yẹn ibẹ̀ làwọn pọ́pọ́sì tí wọ́n máa ti wọ́n kírun tó bá dẹ̀ di Saturday wá padà wọ́n dẹ̀ máa ń bùkún oúnjẹ tó máa jẹ lórí flight ni by Sunday wọ́n ti padà sílé tó bá pàdé alájí nínú ibi tó ti ń ṣiṣẹ́ wọn ní sọ fún ipa alájí mi ó ti bá gbádá dànù tó ti ń faṣẹ́ rẹpẹtẹ tó ń bá wọn gbé ṣọ́ọ̀fù tó ń bá wọn gbé kinní. let's go back and read a little bit more because mo fẹ́ sọ̀rọ̀ nípa bá wọ̀ so and we are probably just thirty minutes left so ẹ farabalẹ̀ ànípẹ́ mọ́ ẹ̀yin tẹ́ fẹ́ lọ so thirty minutes from now the program will end kò ní tó three hours and we are doing very well thank you so much for staying behind ẹ má gbàgbé àwọn backup team gbogbo wọn ti sùn so èmi náà ni máa post gbogbo àwọn link tá a máa fi ń gbowó máa post ẹ̀ later ẹ fún wa ní náírà ẹ fún wa ní pounds gbogbo ẹ̀ la need. a ti gbọ́ pé he was a Nigerian soldier níbo làwọn ti rí Nàìjíríà yẹn <laughs> nígbà ọ̀rọ̀ create Nigerian soldier you can see the fraud it was a Nigerian soldier who fought in both World War One now ẹ jẹ́ ká lọ wo when was when was world when was world ìgbà wọn ni world mo kàn fi lọ wo nǹkan <laughs> okay. The first World War One, from the information I got that year, says started on the 28th of July 1914. I want us to take note of that again. Yeah, I'm an Axoba. I went to Abekta Grammar School, Shetan in 95. The war started on the 28th of July 1914. Nigeria was amalgamated on the 1st of January. So let's give and take, say they've, they created Nigeria Army either before the fourteen amalgamation or they just transfer the name, just as we would transfer that name later on straight from Nigeria to Yoruba army. Bó ṣe máa rí nìyẹn. So mo ti get nǹkan mo fẹ́ lò ń bẹ̀ It was the Nigerian soldier who fought both World War One and World War Two. During the Great War, Magumeri served in the German army He received an Iron Cross medal but was later captured in Garu. Níbo ni Garu yẹn? The second battle of Garu took place from 31st of May to June 10, 1915, a year after the fraudulent amalgamation. Ẹ sir, Mr. Tunde. During the Cameroon campaign, okay, Garu is Cameroon. During the Cameroon campaign of the First World War in Garu, German Cameroon. The battle was between a combined French and British force defending German garrison and resulted in an Allied victory. So what they did, you know, just in a nutshell, because we're going to come back to this, I want to move straight to the Abba as well. They just used Africa for their own dirty work. So when some of you are saying we should keep Nigeria, it's okay because they are still using Nigeria for their dirty work. But they are no longer there. They are using my politicians and your politicians. Magiri was from Borno State in 1913, prior before the fraudulent Nigeria so-called amalgamation. He crossed the border to the northern Cameroons and joined the German forces fighting Britain during World War One. So that means even Nigeria doesn't have an army called Nigerian Army as at 1913 because there was nothing called Nigeria as at 1913. So even what they're saying here, according to his life, is that it crossed. So that means the war started before July 28 but according to Wikipedia right now, Wikipedia said to me, you can see why all this, they've, they've distorted a lot of information. They're telling me that the World War I started on the 28th of July 1914, but we know that work start prior before that, but maybe that is just the actual date of capture. Because from what we are reading about this man, he moved from Borno crossed to Cameroon border in 1913. As at that time, there was nothing called Nigeria as at nineteen thirteen kò sí nǹkan tó ń jẹ́ Nigeria the word Nigeria tá à ń gbọ́ lé ní Nigeria Nigeria Nigeria this soldier tí mo fi wọ̀nyí this guy tá a fi wọ̀nyí nísìn where is he again this soldier there was nothing called Nigerian army he was just an ordinary Bonu man that was interested in being a military whatever he crossed over He joined the German and fought against the British. The British captured him and they realized that ah, rather than kill him, it would be useful and it was very useful. So during the World War One in 1915, two years after that, that's why I said taba wonu ogun kan ní Nàìjíríà nísìn ọdún mẹ́ta lè má jáde nú ẹ̀ because ogun ò ń ṣe tó máa tó máa law in and out that's why you must avoid it you must find a peace but these politicians are not looking for peace so eventually Nigeria will crop into the war and then it will shut down the whole system it was captured in 19 in, in German forces fighting in, in 1915 he was awarded the Iron Cross which is the second class medal for his effort in fighting through the British ambush upon the death of his German officer. Montgomery was soon captured by the British in Garu, which I believe was then in Cameroon. He was taken as a prisoner of war camp. Upon his release in 1917, 1917 means that exactly four, no, uh, 15, 16, 17, exactly three years after the fraudulent amalgamation, he was then released. Then he offered to join the Nigeria Company Sergeant Major. No, sorry, he, he offered to join the Nigerian Regiment, not uh, there's another uh, Nigerian Regiment. So there's something highlighting there says I should read. The regiment means that it is called the Queen's Own Nigeria Regiment, Royal West Africa Frontline Forces bàbá mi waris ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan thank you so much uh, Eunice Ochechi I picked up your comment there mokidade wa fa. so when they say they he joined Nigeria regiment there's nothing called Nigerian army then these were people fighting on behalf of the queen it is the queen that owns that regiment but they are using the Nigerians to fight their dirty work so you today that you cry for me we be Nigerian, you are still a slave under the king because we don't have the queen anymore. So every one of us that say we're Nigerians, we are automatically a slave to King Charles. Maybe you don't know that. We are not even a slave to Onel Fife. We are not a slave to Ikuba Bayeyi, Alaki, We are not slave to our own king. We are automatically slave. Eru ni king. even when you are not living in this country, even if you're living in America or Canada, because this is what the game was as at that time and it's still happening today. And that is why our king, they've all kept quiet while we are crying out loud to them. Àwọn òṣàlẹ̀ Yorùbá máa bi gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan wẹ́dà irọ́ là ń pa àbí àwọn ló ń parọ́ fún gbogbo ọmọ Yorùbá wọ́n máa bi gbogbo wọn. So the queens own reg the, the Queen the, the Queen own Nigeria regiment. That is the way they put it. Queen as at that time own kí ló ń pè ní own òun ló ní gbogbo tó wà nínú Nigeria as at that time belongs to the British. Even though we have people on the ground then, but they can't have a say because what Aleru and then they now change the whole system So. They are the one in charge. Though some of our forefathers negotiate with them so that they don't kill their people. So they, they, some of them compromise and some of them give up and some of them commit suicide because they will not allow this situation to happen while they are alive. I'm about to fẹ́ go to party marry wives and then tell us all to calm down it will all be well. It will all be well and it will never be well with every one of us. It's all lies. So again, i I just want to emphasize on that area. The Queen's own Nigeria regiment called the Royal West African Frontier Force, also known as the Nigerian Regiment of the Royal West African Frontier Force, was formed by the amalgamation work papọ̀ by the amalgamation of the Northern Nigeria Regiment and the Southern Nigeria Regiment on the Nigeria yín yín we We're gonna wind down in just about 20 minutes. wọ́n kó wa lẹ́rú for four hundred years wọ́n ju àwọn èèyàn ẹ̀ wá ní ṣé wọn pé àìtí lọ apologize fáwọn tí wọ́n kó lẹ́rú yẹn àtàwọn tó kú àwọn kan tẹ̀ tún sọ pé ká gbowó yẹn náà ǹjẹ́ àti lọ apologize pé àwọn tó kó lẹ́rú yẹn what do we do ètùtù wo la máa ṣe àwẹ̀ wo la máa gbà ẹran wo la máa pa kùrá mélòó la máa sọ kalẹ̀ láti fi sọ pé kọ́bẹ̀ lédùmarè kó tẹ̀ jẹ́ kó yọ́nú sí wa. ẹ wá ní kí nǹkan wọ́ọ̀kì nàìjíríà so ẹ̀yin fi gbádùn àwọn tó kó lẹ́rù yẹn ṣe rò pé ẹ rò pé ó dùn mọ́ wọn lọ fi tẹ̀lé àwọn òyìnbó lọ nínú ship tẹlomi kọ síkì kékeré torí pé ibi tó ti ń bọ̀ inú ooru ni ó wá wọnú ibi tí ó ṣàn nínú òtútù ó wá ń gbọ̀n ó wá ń gbọ̀n nínú ibi tó dé mọ́ pẹ̀lú shane nígbà táwọn òyìnbó yẹn wá rí pé ilé ti fẹ́ kú kó má kó àìsàn báyìí ó yà jù sínú omi pé kẹjá jẹ dànù. àwa wá ń wá àwa ń ṣàdúrà àwa ní àdúrà ọ̀rọ̀ ọ̀gbà àwa ń ṣàdúrà àwa lọ sí gbogbo ilẹ̀ yorùbá àmà pàtó àmà ṣàdúrà alahakba alahakba alahakba alahakba àmà afapẹ̀sùbá àmà ṣe kinní kan àwa ń parọ́ fúnra wa àwọn tó dà sínú omi wọ́n ní gbogbo wọn kọ́ lọ dé amẹ́ríkà àwọn tó tún dé amẹ́ríkà àwọn tó ìtorí inú òtútù lọ kó wọn lọ imagine òtútù ti sìn ṣé àwọn kéwọ́n yẹn tàwa lamẹ́ríkà lẹ́ ń complain pé òtútù mú yín àtẹ̀tẹ̀wá canada àtàwátàwá níbà ẹ wá imagine níjọ́ náà lọ́hùn àwọn òtútù burúkú tó wà níjọ́ náà lọ́hùn ṣèbí ilé tẹ̀ ti pọ̀ díẹ̀díẹ̀ nísìn èmi àtìyàwó mi tẹ̀ ń dápara lánàá mo ní ilẹ̀ amẹ́ríkà máa ń tóbi gan mo máa ń láìkẹ́ òun wá ní atẹ́gùn bá gbélé yẹn báyìí wọ́n á fẹ́ wọ́n á ya gbogbo ìdànù ni mo ní mọ̀mọ́ wá ìbí wọ́n ṣe ní bíríkì tó máa dúró dáadáa ni but I love America because they have spacious space àwa ti wà com UK everything wọ́n ti gé gbogbo ẹ̀ gé gbogbo ẹ̀ ìpírìtì àwọn ọmọ ọwọ́ ni ṣá ilé tó yẹ kó jẹ́ kó fẹ̀ wọ́n ti gé sọ́nà méjì gé sọ́nà mẹ́ta torí owó iná ni torí owó iná dẹ̀ lọ ṣe wá ṣe jàǹbá lọ́dọ̀ tiwa because nígbà tó dé ṣọ́ọ̀ wa lórí pé a ah, ẹ̀yin wo lẹ́wàá bíbá àwa náà ni àwa Africans bọ̀ Yorùbá ni wá a ah, ẹ̀ẹ́n a ah, lọ́ba park àwa dẹ̀rọ pé yàn gidi ni wọ́n làbá welcome wọn ṣe máa mú mi kódà àti fún àwọn àwọn àwọn àwọn obìnrin tó lọ́mú dáadáa làbá gbé fáwọn òyìnbó lọ kí wọn mọ́lẹ̀ lọ bá wọn sọ̀rọ̀ pé àwọn eléyìí tó dájú àwọn tí wá lọ lọ́rọ̀ ẹ̀bà fún wọn lọ́rọ̀ yan fún wọn lọ́rọ̀ ẹ̀fọ́ fún wọn nígbà tó wá sẹ́tù díẹ̀ làwa tó ní ẹ máa bọ̀ àwa kọ́ wọn ní fa àwọn ni ẹ̀ẹ́ níbi ìbàlẹ̀ tí ń ṣe gbogbo ilé wọn nìyẹn a ní system of government a ní bá a ṣe ń tọ́jú ìyàwó a ní bá a ṣe ń tọ́jú ọmọ a ní bá a ṣe ń ṣe ọ̀n ah, ah ibi táwa ti ń bọ̀ gan sef ah, ìtala ṣì ń yàgbẹ́ àwọn ẹ̀ ń ta ni inú ilé làwa ti ń wẹ̀ àwa ti ń wọṣọ àwa ló dà ẹ̀ẹ́n ah, lọ́ba rán telegram padà sí UK pé àwọn ti dé àdúgbò kan wọ́n ń pè ní Africa n táwọn bá níbí báyìí ó kọjá ibi tá a ti ń bọ̀ yẹn o làwọn yẹn ni ẹ̀ẹ́n kí lẹ bá níbẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí sọ tó bá níbẹ̀ ẹ rò pé máa fún yín ní gbogbo mẹ́mọ̀ nǹkan tó rí láfíríkà ni ẹ mọ̀ pé àwọn máa ń déètì gbogbo nǹkan èyí tó yẹ kó destroy ti destroy èyí tí àní rí àní rí mọ́ lọ́ba ní ọ̀dà kí ló máa ṣẹlẹ̀ lọ́ba ní ẹ túbọ̀ wọlé sí wọn lára dáadáa àwọn ọ̀dọ́dọ̀ àwa Yorùbá wọ́n rí pé àwa yàtọ̀ ah, ah wọ́n àwọn Ìgbò wọ́n rí náà yàtọ̀ wọ́n lọ́dọ̀ everybody yàtọ̀ àmọ́ bí ti Fúlàní wà eventually àwọn ànúdà ẹ máa ṣe northern protectorate níbẹ̀ yẹn ká máa monitor yín ẹ̀yin náà ẹ máa ṣe southern protectorate ọwọ́ àtúwàwò títí pé èyí lè yóò pè wá àwa ń kà nínú ìtàn pé upon his release in 1917 he offered to join the Nigerian regiment àwa lọ wo regiment yẹn àrípé queen ló ní he was accepted by the British and after training he was now posted to the third battalion he was given the rank of a sergeant in 1920 that is about six years after the fake amalgamation and the company sergeant major in 1924 just before the Aba women's riot in 1929 àwọn obìnrin ló máa dá wàhálà lẹ̀ tá a máa fi kúrò ní nàìjíríà tó ọ̀lẹ làwọn ọkùnrin ẹnu la ní bí àjàkàrà tèmi ọ̀lẹ ni wá get out ọ̀lẹ ni gbogbo wa yàrá àwọn obìnrin tó jáde ní Plateau State lánàá ẹnu làwa níbi àjàkàrà ẹnu ni gbogbo wa ní àwọn obìnrin ló máa dá wàhálà yẹn lẹ̀ ó kù díẹ̀ ni ṣẹlẹ àwọn ìyá tẹ ń rí tán lọ́wọ́ interview yẹn nígbà tó bá dé stage kan wá ṣínà bolẹ̀ àwa kan àwa ṣẹ̀ wá tẹ̀lé wọn lẹ́yìn ṣẹ̀dá àwa tó kù ká máa sẹ́ndì fídíò Mr Koiki wọ́n ti pa wálé níyò ẹ̀hẹ́n ẹ̀yin mélòó lọ́pa àwa mẹ́ta wọ́n ti jíyàn kan lọ ṣẹ́ńtọ́ jí lọ ẹ̀ṣẹ̀ rówó fi àárò owó fi wọ́n ti pa sàn ọlọ́run kọ́lọ̀ fọ́run kẹ that is what we are doing because we are lazy people ẹ jẹ́ ká kọ̀ lọ́gbà bá wọ̀ ra ẹ̀ because a máa parí ètò yìí kò ní ju three hours tí mo sọ yẹn lọ kí ló ṣẹlẹ̀ ní abá wọ́n pè ní women's war ogun ló ń pè ní war w-a-r Koiki Ọlámidé ajagun wọn ní ní abá ní 1929 àwọn ọ̀yà jáde ẹni máa kó máa kó ẹni máa yé máa yè kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ká kọ̀ọ̀ka díẹ̀ briefly ká tó máa lọ máa sọ pé ọlọ́run já orógun èyí tó ń sọ fún ẹ ní ṣọ́ọ̀ṣì nìyẹn tọ́lọ́run níjà arógun yẹn ẹ Tinubu olódó ọdẹ kó pín Nàìjíríà kó olúkálukú máa lọ torí tó bá ṣe tán tẹ bá jáde pariwo Yorùbá nation wàá pa ẹni wàá pa gbogbo yín dànù èmi òkúkú ní wá sí Nàìjíríà ẹ̀tẹ̀ wà nílẹ̀ máa jìyà tó jù kò jù bẹ́ẹ̀ lọ. The Aba Women's Riot of 1929 also called Igbo Ogu Iwuwanyi ẹ má bínú ẹ̀yàn ọmọ Igbo tí n bá pronounce dáadáa Ibibo Ẹ̀pọ̀n Iban was a period of the unrest in the colonial Nigeria over November 1929. Kéèkìá ṣé tàbá wá bẹ̀rẹ̀ ṣá destroy airport àpèrè ah, kí ni wọ́n tún fẹ́ lọ Nigeria? Ó ní lọ́lé mọ̀ ibi tó The protest broke out when thousands of Igbo women from the Bendel district Umuahia and other places in the southeastern Nigeria travel to the town of Oloko kò tẹ̀ ń ṣàdúgbò wọn àwa nísìn tí bá ní a máa ṣe rálì o wọn ní Mr Koiki ṣe máa send owó mọ́tò àwa ń send owó mọ́tò ẹlòmíì fi mọ palm wine ẹlòmíì fi lọ mu pepper soup ẹlòmíì fi gbá aláṣẹ́wó bàbá kí tó yẹ ní ká ṣe ní district wa kó lè jẹ́ kó easy fún wa wọ́n ní no no no no no bàbá àfẹ́ a fẹ́ ka congregate ka pọ̀ lójú kan ká lè bá rí owó sẹ́ǹdì sí yín àwọn diaspora wa ní kóyè kódà ìwọ máa wọrí ìwọ ṣáà béèrè owó àwa ń béèrè owó ní ọjọ́ tara lè tara máa ṣe àwọn ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi àwọn olè ó wá ń pè yàn ó ń pè àwọn grandma ó rò pé àwọn grandma yẹn stupid ó ń pè grandma ẹni tó ti tẹ̀lé ìyá dagboru lọ ó wá ń pè grandma kan ní London kan fún òun lówó Christmas grandma yẹn wá ní no àwọn olówó Christmas kankan táwọn máa fẹ́ anybody àwọn ìyá tó ti náwó náwó náwó fún wa pé ká fi ṣiṣẹ́ ìyá yẹn wá ní ẹni tó náà ń ṣe wọ́ríọ̀ tó tún ṣe mídíà wọ́n ní ní àwọn ìyá kan ní 1929 taba calculated after the amalgamation ni 14 15 16 17 18 19 20 ó di mẹ́fà 21 22 23 24 ó di mẹ́wàá 26 27 28 29 after 14 years of amalgamation àwọn ìyá kan bá dìde ní abá wọ́n ní kò ní da fún colonial rules ẹni máa kú máa kú ní ẹni máa yè máa yè àwọ̀ ọ̀fẹ́ kú àfẹ́jọ́ wà sí àfẹ́jọ́ òbèsè àfẹ́jọ́ Pasuma àfẹ́jọ́ òṣùpá àdẹ̀fẹ́jọ́ Wizkid àdẹ̀fẹ́ gossip ibi tó ń bọ́ lọ́ti ń sọ̀rọ̀ kó àtòbò ká lọ jókòó síbẹ̀ à ń sọ̀rọ̀ bá ṣe máa gbára wa sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìn kẹ́mi wa lè last ẹ̀mí yóò lè last nínú Nàìjíríà kò ń ṣe pé fifty two years lẹ́ máa pé Akérédolú died at sixty seven kò pé seventy years old pẹ̀lú owó tó ní so ẹ rò pé statistics ń parọ́ ni Kwashiorkor wa sùn lọ gàrí lẹ́yìn ọmú ẹlòmíì ojú òrí kankan mọ́ bàbá kan wá jáde kí ni bàbá yẹn sọ ẹ̀gbọ́n tó sọ ká tó máa lọ a máa ṣe program yìí lọ́la again tí bá ní time lọ́la kọ́lọ́n kò fi àyè gbà mí kí ni bàbá yẹn sọ ó wá náà ń ríran òòrí ẹni òòrí jack shit ìrọ́lùn pa ẹ fídíò yìí lára àwọn skit tó máa ń ṣe nàìjíríà ni ó yá. Oh, yeah táà la ṣe fẹ́ mọ̀ yìí. continue. wèrè ìdè ẹ máa ríran. ẹ rí ẹ rí pé kí ni kí lè rí ẹ rí nothing ebi ló pa yín bàbá ẹ gbà búrẹ́dì kẹjẹ búrẹ́dì ìran wèrè wọlé rí ẹ jẹ búrẹ́dì àtẹ̀pà ìyàwó mi tí ó ti bá mi jà lálẹ́ nísìn oníṣòwádà bẹ́ẹ̀ mo wá ṣẹ́pà sílẹ̀ látàárọ̀ ẹ rántí program ọ̀sán àmì ibi kọ́ ló ń pa wá sẹ́ ó ti sọ fún báwọn ní á ah? mo ṣe wá nípa àti mo lè wá sílẹ̀ mo ní kó má wọ̀rí wàláì tó bá dọ̀la ó gbẹ kò gbẹ ó tutù kò tutù ìjẹ̀bú ni mí máa fi mu gàrí bọ̀ gàrí tèmi máa special because fresh milk ni máa fi mú mo ń lo sugar bọ̀ fresh milk yẹn ó ti ní taste màá wá dẹ̀pà yìí sí màá post ẹ̀ lọ́la mo ní kó má bínú pé mo ṣe máa jẹ́ ẹ jẹ́ mo yóò yà ká débi tá lọ how many minutes ló kù just nine minutes ó ní the Igbo women wọ́n wá gbéra láti Bendel district Umuahia and other places in the south eastern Nigeria wọ́n wá travel lọ sí town kan tó ń pè ní Olóko to protest against the warrant chiefs whom they accuse of restricting the role of women in government. The protest through started by Igbo women later encompassed women of the ethnic groups Igbo, Ibibo, Adodin, Ad, Andoni, Ogoni, and Efik. It was organized and led by the rural women. Àwa ti wà ní city àti lọ sí club àti lẹ̀mọ́ obìnrin nídìí àti gbéyàwó sílé àti ń bá sùn àti bímọ àní strength kankan mọ́ we are all lazy ẹnu lá níbi àjàkàrà. Àwọn ìyá tó máa jà Elédùmarè sì ń prepare mind wọn. Ṣẹ̀ríjọ́ tẹ́lẹ́dùmarè bá wọnú ẹ̀mí kan tó wọnú ìyá yẹn báyìí ìyá yẹn máa sọ fún gbogbo àwọn tó kù wọ́n máa fi spirit communicate wá dá wà lálẹ́ sí nàìjíríà dẹ́nà ẹ wá mọ̀ pé àṣìlá àwọn ìyá kan ẹ̀mí yàn tí dára wọn ni ẹ̀yin jẹ́ kí Tinubu ṣe tán kó má fún wọn ní nǹkan fẹ́ ṣẹ́rí gbogbo àwọn ìyá tó ń jáde tán rí yẹn tó ń jáde yẹn ẹ̀mí yẹn ń prepare wọn pé ṣe because the hope wọn nísìnyí pé Tinubu máa ṣe so tí Tinubu wá wá lọ fẹ́ẹ̀lì wọn tó bá ṣe nǹkan ẹni kò ní sógun èmi náà gbàdúrà pé kó má sọgbọn ẹ jẹ́ ká dẹ̀ mọ́bẹ̀ lálẹ́ yìí orúkọ mi náà láyọ̀mí Kóìkì bàbá kan bá náà ríran ẹ yá fún ní pàtẹ búrẹ́dì kẹdàrú nígbà àyà kó tètè má bá tiẹ̀ lọ níyàn kan náà ríran sí mi ẹ rí nothing ebi ń pa yín ni ìyàn ní àwọn ríran tó wà gidi wà o bọ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà everybody ló ń ríran lọ́wọ́ yìí every garden person ló ń ríran ebi ń pa wọn ni ẹ fún wọn lẹ́pà ẹ ra búrẹ́dì fún wọn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wa gbọ́ ètò tìta lẹ́yìn ẹ bá wa pín adúpẹ́ lọ́wọ́ Elédùmarè adúpẹ́ lọ́wọ́ ọba tàná àti tèní adúpẹ́ lọ́wọ́ Jésù Kristi adúpẹ́ lọ́wọ́ ànábì Muhammad at least mo ní mo máa padà wá mo gbìyànjú dé àbí lẹ́ǹkọ̀ọ̀kan bẹ́ẹ̀ bọ̀ kò wá ní jẹ́ gbogbo gbà ẹ̀yin náà wá ṣe ẹ̀tọ́ tiyín náà àwa máa ṣe tiwa gẹ́gẹ́ bí mídíà ẹ̀yin náà wá ṣe tọ̀dọ̀ tiyín gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ wa tó fi jẹ́ ká progress ẹ jẹ́ ká wá dágbére fún wa pé àdágbére kú àdágbére àìsàn àwa náà la máa máa padà wá àwa náà lè máa máa gbọ́ ohun ẹ̀ ẹni bá wá ní ohun yẹn o kò ní jáde ẹ̀hẹ́n ẹ̀ ohun ohun yẹn ò ní jáde ó bẹ́tà kó tètè máa disturb rẹ̀ ok ohun yẹn máa jáde because it is time that Nigeria collapse so that we can get to the next stage in the history of the Yoruba people the Oriolade the this and that egungun yẹn ti sú wa àjẹ egungun mọ́ a jẹ gidi ẹran and on that note shout out to everyone good night from this side of the world my name is Alani Koiki ó bye for now Yoruba nation no going back no going back yẹn no going back náà ni I am your last man standing good night forílẹ̀-èdè kàgbéga kàgbéga kàgbéga ìgbàgbọ́ bàtì bẹ̀rù kàṣiṣẹ́ kàṣiṣẹ́ ìṣọ̀kan ṣíṣe ìṣọ̀kan ní kẹjẹ kẹjẹ ká máa lè pa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Odùduwà ọmọ Odùduwà dìde sípò ẹ̀tọ́ rẹ̀ àwa ni ìmọ́lẹ̀.